عندك فلان با دوكا صلايك يا تلفون انا محمد اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد دوكا فلان با عليك الله ليش àánú rẹ̀ yóò tún ti fẹ́ wa fún un ní ọjọ́ níyì ọjọ́ ayé ọ̀fẹ́ lónìí rẹ̀ bàbá ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún tàbí ọ sọlámù aleykum wa rahmatulahi wa barakatu. Ọ ní ìtẹ̀síwájú nínú. كتاب شمائل المحمدية شرع تافين صفواني فا àwọn ìròyìn àti àwọn ìṣe àbí ìwùwà sí ìṣe ọlọ́run sallallahu alaihi wa sallam níbi tí abọ́rọ̀ náà dé òun náà ní báàbù kẹtàdínní ọgbọ̀n báàbù mọ̀ já a fi sífàtì wòdó rasulillahi sallallahu alayhi wa sallam inda at-ta'am. ojú ọ̀nà tí ó ń sọ nípa ìròyìn ó ń ṣe ọlọ́run. ìròyìn bó ń ṣe ọlọ́run ṣe máa ń ṣe àlùwàlá عند الطعام nígbà tó bá fẹ́ jẹun الشيخ الألباني رحمه الله تعالى àwọn ní wípé ẹkún ń lò yẹn wọn ní wípé ìròyìn àlùwàlá níbí báyìí wípé àlùwòdó lọ́gọ́wé ni àlùwàlá èdè tó yẹ pé ohun tá a gbà lérò pẹ̀lú àlùwàlá nínú ọ̀rọ̀ yìí òun náà ni ọ́sùlù lè yẹ̀dẹ́ yìí ní wàlífàmù fífọwọ́ méjèèjì àtẹnu kádẹ̀ gbàgbé wípé a máa wáyé ń gbà mí tó ṣe wípé ọ̀rọ̀ kí wọ́n wà ó kó àwọn nǹkan tó pọ̀ sínú. bí irun tá a bá wí kẹ́lìmọ̀ tó sọ̀lẹ̀ nínú èdè lárúbáwá ẹ máa ń túmọ̀ àdúà àdúà. irun tá a wá gbà lérò pẹ̀lú sọ̀lẹ̀ òun náà ní ìjọsìn tó ní ìdúró nínú tó ní ìtẹ̀kọ̀kọ̀rọ̀ nínú. tó ní ìforíkanlẹ̀ nínú tó ní kaka kùránì nínú tó ní ká ṣe subhanallahi nínú tó dẹ̀ ní ká adikiri nínú àti ká Allahu akbar nínú. nígbà míì Allah tabaraka wa ta'ala ó lè gbèrò oorun ó sì dáa kọ kẹrọ àlásán. قال الله تعالى في سورة المزمل فقرأوا ما تيسر منه túmọ̀ rẹ̀ ni pé nẹ́fìlà tó bá ràn lọ́rùn ni kò ṣe kí ni o ní kò yàn ní kò kí. والقراءة جزء من الصلاة قراءة nìyí ìpín kan ló jẹ́ nùrùn èso ń gẹ́gẹ́ lódìdí irun àwa lè mú pin kẹwàá dá sí gbèrò gbogbogbò kíni yẹn lè fẹ́ gbé yẹn o ẹ má jọ ọmọ ní ọfọlá wáyà yẹn o àwọn bìkan lè bó mbẹ. so nípa bẹ́ẹ̀ wọ́n ní nítorí ẹ̀ ní ìmọ̀ mùsùlùmí rẹ̀ ló fi jáde pé èèyàn gbọ́dọ̀ sáré máa kà sọ́ à àwọn àìmọ̀ bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa ah, ti sùúrù ní àbọ̀gá òtún ti mistake pẹ̀lú báàbò tó bá wà báyìí àrètí ojú tí àwọn mùsùlùmí ni ká wá ìtìmọ́lù fúnra wa kéèyàn wá àwáwí ọmọ ya Sheikh Albani rahimahullah ta'ala àwáwí tí wọ́n wáwí fún tẹ́bùwó bíi alimami Tirmidhi níbí báyìí òun náà ni pé wọ́n ní mọ́mú tẹ́lẹ̀ sọ pé báàbù máa jẹ́ àfi sífàtì wudu'i rasulillahi sallallahu alayhi wa sallam inda ta'am ojú ọ̀nà ìrùntọ́ wa níbi ìròyìn àlùwalá ń ṣe ọlọ́run nígbà tó bá fẹ́ jẹun. wọ́n ní àlèwòdó òhún náà wọ́n náà ní àlèwòdó lọ́gàwé ìjọ wọ́n náà ní àlùwalá elédè èdè lásán la gbà lérò kì í sàlùwalá gangan. kí lálùwalá èdè tá a gbà lérò wọ́n kó wọ́n ọ̀sùn lè yẹ̀dẹ́ yìí ní wọ́n lè fáàmù wọ́n náà ní fífọwọ́ méjèèjì àti kíni o àtẹnu àti tá a bá rí i pé àlọ́ alátòjìṣe ọlọ́run máa ń sin gbàtọ́ bá fẹ́ jẹun ìtumọ̀ rẹ̀ ní pé fífọwọ́ àtẹnu. ثبت عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب إليه الطعام فقالوا ألا تقلا نأتيك الوضوء قال إنما أمرت بالوضوء إذا قمت إلى الصلاة وفي رواية فقال أوصلي فأتوجه. نعم. afa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ibi tí ó fi yé wa wípé àlùwàlá tá a sọ yìí tá a sọ pọ̀ mọ́rò ń jẹ àlùwàlá ká fọwọ́ ká fẹnu ni kìí sàlùwàlá tá a máa ń ṣe fún un. afa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma. ó ní òjíṣẹ́ ọlọ́run jáde ní pápá tó ti lọ gbọ́nsẹ̀. ilé yìí á wọ́n wá sun mú ṣe ọlọ́run. ìgbà tí wọ́n wá sun mọ́ wọ́n wá sọ fún ṣe ọlọ́run ṣé ká bọ́ gbómi àlùwàlá anabi wa dáhùn báyìí pé innama umirtu bil wudu'i idha qumtu ila salah. tí mo bá fẹ́ lọ kírun ni wọ́n pa mí láṣẹ pé kí n ṣàlùwàlá ìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́ka ìjọ idha qumtu ila salah faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq tẹ́ ẹ bá fẹ́ lọ kírun ẹ fojú yín àtọwọ́ yín títí dé bo títí dé ìgúnpá ẹ̀rí ọba fẹ́ lọ kírun ni àdókò sọlọ́wọ́ sọ fún ọ wípé ńgbà tẹ́lẹ̀ fẹ́ gbómi àlọ́ àláwá fún mi inú rìwáyà mi ó ní àkùsọ́lì fa àtàwà dọ́là ṣé ni mo fẹ́ kí ni tí ń wá fi ṣàlùwàlá. ṣé ìrùn ni mo fẹ́ kí ni níbo oúnjẹ ni mo fẹ́ jẹ níbẹ̀ yẹn láti rí i pé káàbá kan báàbù tó sọ yìí kó fẹ́ sọ ìròyìn àlùwalá òjíṣẹ́ ọlọ́sọ sẹ́lẹ̀m nígbà tí bá ń jẹun wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni àlùwòdó àlọ́wọ́ yìí àlùwalá elédè pé ohun tó àgbà lérò ń bẹ̀ wọn náà ni ọ̀wọ́ sùlọ́ọ̀lì ẹ̀dẹ́yìn ní wàlífàm fífọwọ́ méjèèjì àti kíni ọ̀ àtẹnu. حديث من لا ترى سلمان wá ضعيف. yìí في التوراة إن at-Tawrah inna بعده فذكرت ذلك النبي صلى الله عليه وسلم وأخبرته بما قرأت في التوراة فقال رسول الله صلى الله عليه وسلم بركة الطعام الوجوه قبله والوجوه بعده حديث إليه ضعيف نواقي wọ́n ah, ní alimaalif alimami tirimasi rahimahullah òun kí wọ́n sọ pé àdìsí yìí lẹ̀ sọ pé àdìsí tọ́ lẹ̀ ni pé ìsìnàdù ẹ̀ lẹ̀ sheikh albani sọ pé ìsìnàdù ẹ̀ lẹ̀ ẹnìkan bẹ tí wọ́n pè ní abdullahi ibùnà lọ́hàyà lọ́hàyà kìí ha kéwù dáadáa ẹ̀ ẹ̀ sábà ha kéwù dáadáa àwọn olùgbẹ̀gbà wà àdéhùn méjì kan bẹ tó ṣe pé tí wọ́n sọ pé ìyẹn dáadáa ní ṣùgbọ́n àmọ́ wọn kì í hákẹ́ ó dáadáa. tó hadith yìí hadith da'if kí ni hadith ní hadith sọ wá látọ̀dọ̀ Salman ó ní mo kà ń nú àtàwọ́rá wípé àlùbáríkà oúnjẹ òun ni kéèyàn sálù àlálẹ́ ìgbà téèyàn bá jẹun tán ó ní mo ti máa wá kà nínú àtàwọ́rá yẹn mo wá sọ fún àníṣe sílẹ̀m mo sì fún un nírò ohun tí mo ké nínú àtàwọ́rá ìdíjọ́ ọlọ́run wa sọ báyìí pé bárakà tó tọ̀ á mi àlùwòdó kọ́bìlà pé àlùbáríkà oúnjẹ òun ni kéèyàn sálù àlá ṣáájú oúnjẹ àti kéèyàn sálù àlá lẹ́yìn oúnjẹ wọn ni hadith hadith da'if ká máa gbàgbé pé ká tiẹ̀ ládìsí yẹn bá tiẹ̀ lọ́ọ́ da tó bá lọ́ọ́ wúlò ń tó tọ́. àlùwàlá yìí a sọ pé sùmọ̀tẹ́ wọn máa tú òun náà ní àlùwòdó ó àlùwàlá elédè lóye pé tùmọ̀ rẹ̀ náà ni ọ̀hún ló lè yẹ̀dẹ́ yìí ní wàlífàmù fífọwọ́ méjèèjì àti kíni o àti kíyẹn yọ bọ́rọ̀ àwọn ẹni tí bá ń tẹ̀lé lánàá súnà ẹ̀rí nìyí o. هذا هو الفرق بين أهل السنة وأهل البدع. àwọn oníbídíà wọn ò ní kò lá láti fi èyíkéyìí àdéhùn sẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ. ó lálàáfíà ni o àbí kò lálàáfíà kò sí ìtúkà o alánàbí wa wí nǹkan báyìí ah, ọ̀rọ̀ yóò rinlẹ̀ lọ́dún ìṣọlọ ìṣọlọ náà sọ pé mọ nkọọlẹ mọlẹmọ akọl fàlìyẹ sàbáwá mọkàdà òmìnira náà ẹnì yóò tọ́ba wí tí ń wí kọ́ya lọ wo ibi tí ó wú bó ṣe máa di alága nínú náà. òun lọ́fà tí sheikh albani rahimahullah ta'ala tí wọ́n fi ń pèpè fún tí wọ́n ń pè ní qaidatu tasfiya wa kárí yẹn tòótọ́ ṣùgbọ́n àwọn ẹni tá a rí yẹn kárí wọn lórí òdodo. gbogbo àwọn israeliyat àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nínú tafsir kásàlàyé fáwọn èèyàn pé léyìí ò rí bẹ́ẹ̀ o. àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nínú àwọn mọ̀dáhìb alìsèkèhíyà ọ̀rẹ́ mọ́mọ́lì kì í báyìí Abu wí báyìí. tó yẹ pọ́tọ̀ sí nínú sí hadithi yìí tó ṣe pé gbogbo àwọn ìmáàmù yìí kẹ́dẹ̀ẹ́rẹ́ gbogbo wọn náà wọ́n ti sọ pé ohun tó bá ti yapa sí hadithi kápá sí nọ́ọ̀rọ̀ àwọn kátẹ̀ lọ́rọ̀ àní sọ̀sẹ́lẹ̀m. ẹ̀rí káwá gbọ́n ọkú òyìnbá yìí yẹn tó bá ti yapa sí ohun tó àní sọ̀sẹ́lẹ̀m tó mú wá láì ní wojú ta lọ́sọ̀rọ̀ yẹn ká sinmi fún ká lọ mú dàní sọ̀sẹ́lẹ̀m bákan náà ká tó wá lọ yí àwọn àhàdífì wò èwo lọ́la láàfíà nínú ọ̀rọ̀ ńṣe ọlọ́run ṣé lọ́la àdífì tó gbádùn tá a lò ṣé wá sọ pé dọ̀rin sí lọ́kàn mélòó làwọn èyí tó lálàáfíà tá a lò nínú súnà táwọn sọ pé ìtí ọlẹ tá a lè fi ti ànẹ́bì rárá òun láwọn sọ yìí pọ̀ kẹta àwọn àṣìṣe tọ̀ àwọn ẹni náà sá ni wọ́n kàn lè lọ́lẹ̀. àìmọ̀kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n kàn lè sọ yípo lẹ́kùn kì í ṣeré kì í sáwẹ́wà àwọn àfáà ṣiṣẹ́ lórí ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá ti yálẹ̀ ìmọ̀kan wọ́n kàn lè wọ́n àwọn kẹ́kẹ́ lẹ láti sìn yẹn lẹ ṣé lọ lẹ ìyẹn sọ pé lẹ wọ́n ṣiṣẹ́ dójú ẹ̀ ni wọ́n wá ta lọ́gbọ̀rọ̀ yẹn sọgbọ́ lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣàtúnyẹ̀wò ẹlòmíì yóò ló ń gbọ́rọ̀ lẹ́nu yàwó àyìnṣá ó sì lè yá pé yàwó àyìnṣá kú lẹ́yìn ogún ọdún wọn tó bí sáyé. àwọn àbá yẹn wá ṣe wàhálà bẹ́ẹ̀ yẹn wá sọ wàhálà àwọn yẹn sọ di fàájì yẹn sọ déré àyẹ̀mọ̀kẹ́ wọ́n ń pè bẹ́ẹ̀ ó yẹ pé a lè máa kàn nínú àwọn tẹ́lá kan tí wọ́n sọ pé kí yẹn sálù alákòóso jẹ o sálù alálẹ́yìn oúnjẹ torí ohun tí máa ń fàjà ni ọsọ fún wa tó tọ ọlẹ tó wà nù àkọọlẹ tọ́lá àwọn kan tó yẹ pé báàpì ló ní lá àtìlẹ́lẹ̀ tí yẹn bá lọ wo tákàlà tí yẹn ń sí sífèrè sífèrè tí yẹn ń sí wò ìyẹn wúlẹ̀ tí yẹn fi ní bámbẹ̀ rárá kéde lè yẹn tó lágbára bẹ̀ẹ́dẹ́lẹ́ yìí tí yẹn bá sí yẹn ó kàn níbẹ̀ o gbọ́kọ̀ lálàáfíà nítorí yẹn kan tí wọ́n mú wa tí wọ́n pè ní Abdullahi ibùdó lọ ayé ha ìpè ènìyàn kan pé dọ̀ọ́yìn fún mi máa ń sìn kéwu ha tọ́ba ha òjò òjò ni ó kọ̀ ọ̀wọ́ di rẹ̀ ìhà kéwu dáadáa wọ́n fi hàn yìí pé hadith ẹ bá gbọ́ pé kásàlù aká tó jẹun abájẹun tẹ́ kásàlù àlá ẹ́ hadith yẹn dọ̀ọ́yìn fún. téèyàn bá ti àgbọ̀ gbólóhùn àlùwàlá pọ̀ mọ́ ń jẹ́ àlùwàlá yẹn ni àlùwàlá yìí dè gẹ́gẹ́ bá a sọ fún wa ká fọwọ́ ká ṣe kí ni òun ká yọnu nù. báàbù kejìdínlọ́gbọ̀n báàbù ma jaa fi qawli rasulillahi sallallahu alaihi wasallam qabla at-ta'ami wa ba'da ma yafrahu min. ọ̀rọ̀ tó wá nípa kí lòjíṣẹ́ ọlọ́run máa ń sọ kó tó jẹ o kí ni ó sì sọ nígbà tó bá wù sí níbi oúnjẹ. ọ̀nà àbí àjùmọ̀ كنا عند النبي صلى الله عليه وسلم يوما فقبل الطعام فلم أرى طعام كان أعظم بركة منه أول ما أكلنا ولا أقل بركة في آخره فقلنا يا رسول الله كيف هذا؟ قال إنا ذكرنا اسم الله حين أكلنا ثم قعد بعد من أكل ولم ولم يسمي الله ولم يسمي الله نعم ولم يسمي الله تعالى فأقل معه الشيطان آه حديثي وإن كان الحديث ضعيفا هذا يعني حديث يلا آه اوكي حديث تاقوقو تاقوقو قول لي آه حديث قيس بن ربيع ها ṣùgbọ́n àdéhùn eléyìí tá a fẹ́ kà yòówù gan ni ti Abdullahi ibùnà lọ àyíká yẹn àdéhùn tàbí ansari àdéhùn náà lẹ wọn làwọn alọ́dọ̀ àti sọ̀tẹ́lá níjọ́ kan wọn wá sun oúnjẹ má nẹ́bí ó lóun ọ̀wá rí oúnjẹ kan tí àlùbáríkà rẹ̀ pọ̀ tó ń tí wọ́n sún má nẹ́bí awọlẹ̀mẹ́ ẹ̀kẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a jẹun yẹn nígbà tá òun ọ̀wá rí ehun tó fi ń kéré lálùbáríkà tó ìgbà tí à ń parí oúnjẹ yẹn ẹni fún ìgbà tá a bẹ̀rẹ̀ ìbùkún oúnjẹ yìí lọ tá à ń lọ ìbùkún rẹ̀ tó kéré. fọkúnnà ya Rasulullah kayfa hada táwa nílò òjíṣẹ́ ọlọ́run bó ló ṣe rí ẹ sọ báyìí pé zakanna àwa ti jẹ́ ní ṣe pé a máa ń dárúkọ ọlọ́run nígbà tá a bá fẹ́ jẹun wọ́n ní àlùkò ni ẹni yóò tó bá jẹun wọ́lá mi yóò sá mi lá àtàlà tí ò dárúkọ ọlọ́run fàákàlà máa àkùṣe ìdán àṣetá máa o ó máa jẹ pẹ̀lú ẹ̀ káṣíọ̀ sọ pé anyi ìdán yìí ṣùgbọ́n ẹgbà wa mi ń bẹ̀ ó lágbára tó ń rinlẹ̀ ìkàtà kó di pa jẹun ọ̀rọ̀ bó ti yé tí gọ̀ yìí irú ọ̀rọ̀ yìí nìkan lọ́lẹ̀ ẹ̀gbà wa mi wà tó sọ pé ká sọ pé bísímìláì di kó tó di pa jẹun di pa jẹun nítorí pé àṣẹ ni ní máa fẹ́ ń kẹ́gbẹ́ ẹ̀dá nìyẹn nínú gbogbo òṣìṣì rẹ̀ èyí lórí oúnjẹ rẹ̀ tó ṣe wá nu hadith wípé ẹni yóò tó bá kó tó di pé yọ jẹun àṣetá ni wọn máa sọ fún àwọn mẹwàá rẹ wípé láàmọ bíi tẹlẹkùn wọlé àṣà kò síbi tẹsùn sí ń bí báyìí o ẹ sì lórí ló ń jẹ alẹ́ kankan jẹ ń bí yìí o tọrẹ ní dáadáa jẹun lọ́dọ̀ ẹ ló ti kíni o kò ti dákọ Ọlọ́run yìí ẹkẹ àìdákọ Ọlọ́run yìí ló máa ń ṣẹlòmíì yọ jẹjẹjẹ kò sì ní yó ọba kàdé fi tọ́ àwọn ìsìn káfí sàlẹ́sà yóò máa wò yẹn pàkó ni pé ah ló hadithi wo lọ wá ń kà yìí pé oúnjẹ méjì oyè yẹn mẹ́ta yẹn mẹ́ta oyè yẹn mẹ́rin mo yẹ pé òun àtàṣe tá ni wọ́n ń dìjọba ń jẹun ẹ̀yàn kọ́ àánú sọ́tún sọ́kò òkú pé ọmọ ìyá aṣọ àti kí rahman nọkọ yìí láwo ṣàìtọ́ nẹfà wọlé ọkọ̀rin ẹni yóò tí ó bá síwọ́nù rẹ sí ọlọ́run ọba àjọkí ayé. a sì tí òun yóò jẹ lẹ́gbẹ́ rẹ̀. ìmọ̀ fi ha hadith yẹn ṣùgbọ́n àwọn afáàmà fi ń ṣe wá sí wípé ṣàìtánì tó wà lára ẹni tí ń rántí ọlọ́run àtẹni tí ń rántí ọlọ́run wọ́n pàdé ara wọn ọwọ́ arụ ẹ̀hẹ̀ ọgbẹ ọ ara rí wúru. wà lára kẹfẹ́rí tí ìrántí ọlọ́run ń sanra ó ń dán dáadáa òkè wọn wọ́n á tó rọrọ̀ ọ̀rẹ́ òun ti sí ìwọ rí báyìí ó lóun rí ọkùnrin tí mo wà ọba fẹ́ jẹun yóò dà kọ lọ ìbí ọba máa pa ọba fẹ́ wọ yóò dà kọ lọ òun ò ní rí nǹkan wọ gbogbo òṣìṣẹ́ ẹ̀ tọ́ba fẹ́ ṣe yóò dà kọ lọ òun ò ní lè kẹgbẹ́ rẹ̀ ńbẹ ẹni a ah, ọ̀rẹ́ ń dòun wà lọ lára rẹ̀ ń dòun ọ bí ó jẹun kò lè kọ lọ òun gan lòun ọ̀jẹ̀ jù lọ bọ́ fẹ́ mu kò lè kọ lọ kẹ̀kẹ́ dá àmú jù lọ kọ́dà àtúnjọ́ ń fẹ́ bí rẹ̀ ẹ̀pẹ́ náà ló ti wà nú àdúrà téèyàn gbọ́dọ̀ ṣe lórí pé yẹn ọdọọdọ ẹlẹtọ rẹ wípé àṣà ìtọ́ ni máa fẹ́ ń kẹ́gbé yẹn lórí gbogbo òṣìṣẹ́ yẹn yẹn àfi bisimilahi allahumma jannibna shaitan jannibi shaitan ma razaqtana yẹn dẹ̀ tún wá sọ ọlọ́run kí yẹn tó lọ sáàyè wọn bíbi tí yẹn fẹ́ tọ̀ bíbi tí yẹn ti fẹ́ gbọ́n sẹ̀ ẹ́ allahumma inni a'udhu bika min al-khubuthi was-khaba'ith obìnrin àlejòónú àṣetáni àbí ọkùnrin wọn wọn wá sọ ọlọ́run ọba bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ tí hadith eléyẹn tí ò bá lágbára àìníye hadith lọ́wọ́ ẹ̀fẹ́ tá a bá fẹ́ jẹun ká sọ pé bismillah. kódà wà nù hadith ìyá wa Aisha radiyallahu ta'ala anha. qala rasulullah sallallahu alaihi wasallam إذا أكل أحدكم ونسي أن يذكر الله تعالى على طعامه فليقل wọ́n ní ìyàwó àyíṣà ni ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́ni kọ̀ọ̀kan yín ọba bẹ́ẹ̀ jẹun ọwọ́ àgbàgbé láti dákọ̀ ọlọ́run ọba àlekè ọlákó tó di pé ó bẹ̀rẹ̀ oúnjẹ ọ̀rẹ́ ti sọ pé bísíńlá ó tó bẹ̀rẹ̀ oúnjẹ ẹ̀rí ọkàn bẹ̀rẹ̀ oúnjẹ ni kí ẹni bẹ́ẹ̀ yà sọ pé bísíńláhi awwalahu wà á kẹra kódà bá ṣe dání bá ti mèkèlé mbẹ yọ pọ yọ pọ padà ẹrẹ bẹ́ẹ̀ pé tá a bá fẹ́ jẹun ẹ̀dá fún ẹjá gbìyànjú a bá fẹ́ mu ìmọ̀ dà fún حديث ميت لا تدع عمر بن أبي سلمة سلمة أنه دخل على رسول الله صلى الله عليه وسلم وعنده طعام فقال ابن يا بني وسم الله تعالى وقل بيمينك وقل مما يليك حديث عمر بن ابي سلمة ó ní òjíṣẹ́ ọba wọlé àbí ọ wọlé sí òjíṣẹ́ wà á ń dà oúnjẹ sì wà lọ́dọ̀ ojise ọlọ́run jọ yẹn anábì wa sọ fún báyìí pé ó dùnú ìyá abúlé ọbẹ̀ ìpọ́nmọdé sọmọ ìyẹn lè pè é ní ọmọ sí láìpẹ́. ọmọdé sọmi ìyẹn lè ṣe kíni o ìyẹn lè pè lọ́mọ ó yá pé ìnagijẹ tó máa fi ń pè yẹn yẹn òkè dandan kéèyàn dúró ọmọ yẹn afáwọn Umar bin al-Khattab wọn máa ń pè ní Abu Hafs wọn lè sálàhù waladun yuqalu lahu Hafs òsì lọ́mọ kan tó ń pè ní Hafs Hafs sọ ní nbẹ ẹlòmí lè lákúta ńkọ ṣé ọwọ ayọ ta fún bẹ ọwọ àlọ kò dà fún afọ. afáwa anas bin malik kò bí mo kẹ̀kẹ́ ló ń pè ní hamza wọ́n dẹ̀ ń pè ní àbí hamza wàhákàdà nínú àwọn sàhábà bẹ́ẹ̀ náà ni abubakar kò bí mo kẹ̀kẹ́ ti ń jẹ́ bákírù ha kí lórúkọ tiẹ̀ kan abdullahi atiq bin abi kuhafa atiq di usman. sọ òun lẹ́kọ̀ọ́ rẹ̀ kò bí màá kẹ́ ẹ ń jẹ́ bákíù wọ́n tó máa ní àbò ní ẹ̀kọ́ wa ẹ̀yẹn lè jẹ́ nàgìjẹ tó bá wù lè ti sọ ọmọkùnrin ní ti pé àbá lòun ọlọ́run kò sì sínú ọlọ́run pé yóò bímọ ọkùnrin kò lè torí ẹ̀ kó ṣe ń wọn pè wọn ní kíni ọ ọmọ abdullah wọn bá àníyàn adìyẹ sí láìpẹ́ ọmọ tí èsì sọmọ yẹn lè pè lọmọ irú gbólóhùn tó ti tẹ Ọlọ́run wá wí bá sọ pé yá bù náà àwọn oníkéwù àwọn bá sọ ibi ìtumọ̀ rẹ̀ ní kọsọ gàrà rẹ̀ kí ìwọ ọmọ kínkínní yìí nígbà tó ọsẹ bẹ̀rẹ̀ kéwù ni o inú ìtumọ̀ títà sí rù máa ń tú máa ń túmọ̀ àtàhàbòbò wọ́tàrọ̀ ọmọ. ìtẹ́hẹ̀ àtàánú anábì pé ní pé wọ́n ọmọ ọmọ mi ọmọ mi ọ̀wọ́n asamilaha ta'ala dákọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlákùn tó jẹun yìí wọ́n kò lè bí ẹ̀mí ní kò sì fọwọ́ ọ̀tún rẹ̀ jẹ wọ́n kò lè mímọ àyẹ̀lẹ́ kò sì jẹ níbi oúnjẹ tó bá wàhálà rọ́dùn eléyìí jẹ́ ìdí sí ọ̀rọ̀ padà fáwọn ẹni tí wọ́n sọ pé ayé sọ̀rọ̀ níbi ní ìran jẹun lọ́wọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ tún lè ṣe kí ni o wọ́n tún lè ṣẹlẹ̀ níbi tá a bá ń ṣe kí ni tá a bá ń jẹun lọ́wọ́ ìkọ́ ọmọlẹ́kọ̀ọ́ ó fi pé àwa ní òjè kí oúnjẹ kọ́ máa pa wá àtàwọn ọmọ wa pọ̀ gbogbo àdá àti lábọ́ àbọ̀ ti alọ́tọ̀ ìyẹn kóúnjẹ máa pa wá pọ̀ sódà tí tí wọn fi lè sọ fún pé òkèlè tó ń bò yìí ti tóbi jù ọ ẹ pé hadith wà lórí eléyàn pé ó ti tó sọmọ nìyẹn mùsùlùmí àbí mùmíní tó fẹ́ jẹun lùkàìmẹt kèlè kéékèèké tí ọ̀rọ̀ àmà gbé mi òkè yẹn gbọ́dọ̀ dánú ẹ̀ sí mẹ́ta kó fìdá kan jẹ kó fìdá kan mu kó dẹ̀ fìdá kan mí sisi mùsùlùmí nìyẹn ìpín máa jẹun báyìí wọn à ní ẹ dìde. ani aya ma ọkọ fẹ sinmi díẹ̀ ìṣù amalẹyẹ ọkẹ ti yó ọlọ mẹ́ta njẹ o láti orí lè jẹ Ọlọ́run ọdẹ níbi o lè rí jẹ lọ́la o ẹ lọ fi àṣejù bọ àdánwò náà padà kẹ́yìn ọ̀rọ̀ yẹn ọ̀nà ń pè ní àti ayọ̀gbẹ̀dù alẹ́ tí tùsàbíbu ìmọ̀ràn tó lè padà fa ìtàn fún yẹn. tó káwa náà jẹ́ káwọn ọmọ akọ́ máa bá wa jẹun lẹ́kọ̀ọ̀kan báwọn ni wọ́n bàjẹ́ pé yóò máa jábẹ̀ sí yàn lọ́wọ́ bí wọn náà ṣe kàdálíkà kuntum min qabli famanna Allahu alaykum. wọ́n máa ń rántí nísìn àwọn ìyá kan tí wọ́n tọ́ wa nígbà táwa ní tínísì tá a jẹun àbí tá a jẹun torí sàárì a máa ń jẹ pọ̀ ni gbogbo ẹ̀ láti yí polúsìn ìyá kẹ́ni ó jókòó ìyá kejì ó jókòó dádì ó jókòó gbogbo àwọn ọmọ ní ó jókòó abọ́ nílá òun láwọn àmàlà ń dábàá ti ń bí náà bá gbé sínú abọ́ ńlá wọn ọdún náà dáadáa ọ̀rẹ́gbọ̀n ọ̀fẹ́. kú ni wọ́n ti ń bu àmàlà yìí ọ̀yá tó kéle nìkùn bóòlù ó ti ń rún bẹ́ẹ̀ yìí. وهناك والله تعلمنا كثيرا الله نحمد الله على ذلك tí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín nínú ikọ̀ àtọ́ ti dàgbà tó bá jẹun lójú yẹn báyìí àti èbí kí wèrè jẹun yóò máa bu hara láì hara yẹn tó fi yẹkẹyẹkan tí pé ní bí bá ń jẹun pẹ̀lú ọ̀wọ́ máa wọ̀ pé á ah, láì ọmọ yá Sisi ń yegun lẹ́nu ní wọn àpò tọmọ ẹja ní wọn àgbùgbọ̀ ó bu sọ báyìí ló tún dá lẹ́mi títí ń jẹun láàyè. ọlẹ́yìn àdìrẹ́ àṣìyá gbogbo àwọn kẹrin wọ́n ti kọ́ alẹ́ kọ́ nígbà tá a wà ní kékeré. ṣé ife abọ́ta bá fi jẹun báyìí kódà yóò wúlò fẹ́lómi láìpẹ́ nìkan ẹ̀kọ́ ni ẹlòmí ò lè rí ọgbọ́n rẹ̀ dábàá yìí yóò ṣe gbogbo ẹ̀ pẹ́tẹpẹ́tẹ ní àtọ́bẹ̀ tí ìpẹ́ntì bá ń pa sọ́nà nítorí pé àwa ń jẹ mí náà níwájú tó ti títí ń kọ́ bọ́ wájú náà wà kọ́ bẹ́ẹ̀ báyìí yọ máa wù ẹwọ́ sí báyìí. nígbà gbogbo nǹkan ó ṣe kí ni ọ gbẹ kọ anábì súnmọ́ mi ìyá bunayya níta nu tahabbuban wa allah ta'ala àkọ́kọ́ ohun tí mo fẹ́ kó ṣe ni pé sì fọwọ́ ọ̀tún rẹ jẹun sì jẹ èyí ń bẹ lọ́dọ̀ èyí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ní kọ́ bí ọmọ tí ń sọ fún bàbá rẹ̀ pé wọ́n káwọn ní jọ́gíráfì ní sùn fàyè máa ń yí wọ́n á yí ẹ̀rìn lálá oyè sí ọ̀dọ̀ rẹ̀ bàbá ní ẹ̀kọ́ tá a náà ti kọ́ ní tipẹ́tipẹ́ ayé sì tún lè yí tọ́lẹ̀ bíbá yín gbà mí. ọ̀kọ́lé mímọ́ yẹ̀lé ìjìlọ fẹ́ lò ọba láyé yí ọba fi àmàlà yí bọ́ sí ẹ̀rìn ńlá ó sì ń jẹun pẹ̀lágbàlagbà. lẹ́yìn aká àwọn ọmọlẹ́kọ̀ọ́ yìí báyọ̀ kọ́ làjú ti le tó ọ̀gbọ́dọ̀ débi pé yẹn àgọ́ pé yẹn náà wọ́n fi nígbà wọn ti akó gbogbo irinṣẹ́ wọn kó lẹ̀ pé yẹn fẹ́ jẹun náà wọn máa mú kíní kan sọ́wọ́ sí lọ́dọ̀ àwọn lábá mú ti rírí búrẹ́dì táwa tún mú sọ́wọ́ sí àwọn ètò mú sọ́wọ́ sí nígbà táwa ń sùdá àti bàtà adéṣùn àjíyà ni máa ń yà lẹ́nu fún ọ lóòótọ́ búrẹ́dì tiwọn òun èékì bíi tiwa ni wọ́n fi tì í ọláyà àbẹ̀wò làwọn ń jẹ ní àbúmbàrà ẹ ọláyà ẹ pé ó tóbi rárá tí wọn yẹ sábà tó bẹ báyìí gbọrọ báyìí wọn ti ṣerú lọ́dọ̀ wa ẹ búrẹ́dì ọlọ́mú ẹ ṣùgbọ́n wọn wà á ní yẹn dáadáa irú làwọn máa ń lọ bá báyìí níbẹ̀ náà ti máa ni wọ́n fi fi máa báyìí kò sí ní wà dáadáa wọn i. ẹgbẹ́ gbogbo nǹkan pátá ó gbẹ̀kọ́ ẹgbẹ́ ẹnìkan ló jáde sọ sallallahu alaihi wasallam ọ̀fọwọ́ àlàáfíà anábìyẹn ní kólú bíi ẹ̀mí ni ọwọ́ ọ̀tún rẹ̀ jẹ́ wọ́n ní mọ́tàtàtà mi lágbára ẹni anábìyẹn látàtàtà ọ̀dẹ̀ ní lágbára ẹni gbogbo omi ọwọ́ rẹ̀ bá gan lẹ́ẹ̀kan náà ọgbẹ́ni ọwọ́ ní ọ̀wá wúlò wọn agbada dán lọ́wọ́ kan yọ ọ́nà ẹ̀tọ́ lè báyìí kò sí nǹkan kan mọ́. wọ́n bẹ̀rù gba àwọn ẹ̀kọ́ yìí á fọ nípa ọ̀rọ̀ oúnjẹ ok pé eléyìí gan yìnyín bá dà náà ẹ̀kọ́ àgbàlagbà lórí ẹ̀ tá a bá ti jẹ́ bó làlẹ́ sọ̀tún lẹ́nu ti máa ń jẹun bí sì ti máa ń jẹ náà lásọ yìí ìdáfọ́ ọlọ́run ọwọ́ ọ̀tún jẹ ní ẹ̀ ti jẹ yìí tó wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sílẹ̀ ìyẹn lè ṣe sáàrù tí yẹn bá rí ọmọ ìyá tó yẹ pé bóyá kọ̀ láìkí awọ àmọ́ bóyá dàmọ́ rẹ̀ ó lè má jẹ láti kékeré kó dẹ̀ ti mọ́ ọ́lá àwọlọ́wọ́ wà ní kẹ̀gùn ọ̀dọ́ rẹ̀ tọ́ba yí sí tọ́ba yí ẹran síwájú rẹ̀ kó burú ká ní à ọ̀pẹ́ mímọ yẹn léèkì ní àdéhùn mi. wọ́n bá jẹ ẹran ọjà ohun ní padà jẹ nǹkan kan ẹ̀wọ̀n pàtí kékan náà darí pé ńgbà àwọn ìkànnì sọ̀tún lọ́n láìkì kúmbà. àwọn sàbí yẹn sì ń yọ sí ọ̀dọ̀ rẹ̀ báyìí wọ́n yọ sọ́dọ̀ rẹ̀ ńgbà àwọn tẹlifóònù ló nífẹ̀ẹ́ sí. bẹ́ẹ̀ dẹ̀ ni kìnìyẹn sẹ̀ káàkiri ni. tòtòrí bẹ́ẹ̀ ká má sin kìnìyẹn gbọ́ yìí o. حديث ميت لا تدع بسعيد الخدري رضي الله تعالى عنه وضعيف للينا كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من طعامه قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين هذه بلين العادة ما هو يسمى حديث قليني حديث قليني هذه في تقول هذا هو الفرق بين بين أهل السنة وأهل البدع àwọn alùsùnà wọ́n gbà yí pé àwọn kan wà tí wọ́n lọ fi ti ṣe ọba tí ò jẹ́ lálàáfíà fún sọ. ẹni tí ìsún ṣe ọlọrun gẹ́gẹ́ ọ̀sẹ̀lẹ̀ aláyé wọn èé parọ́ mọ́. ẹ̀rì bí àwọn òròyìn orílẹ̀ wa wọ́n pa ẹ̀rọ báǹtù máa rẹ̀ wọ́n pa mọ́ gómìnà bàbá yà kàn gbé jáde o lójú ọlọ́run ni o kínní kẹ́ mọ́ ẹgbẹ́ kan á lè jìnà nígbà níbi bó ṣe pàtàkì tó yẹn kára àwọn yẹn tí wọ́n máa dáadáa hàn rọ́ nípa rẹ̀ ẹ wá yarí à wọ́n máa tó láti sí ni nígbà wọ́n bá wà dọ̀yìn fọ́gbọ́n wọn láà dà sí sáàmà á sọ pé kọ́ dọ̀yìn fún wọn ní sinẹ́dùhù dọ̀yìn ìyẹn hadithi gẹ́gẹ́ bí sheikh albani wa ṣàlọ́ ṣálá ni wọ́n ṣe wí pé sanadu ẹ̀ ọ̀dọ̀ yìí fún ṣàkíríjì yóò sọ pé alihamudulilayi lẹ́dí àtàmánà wọ́sàkánà wọ́jàálànà mùsùlùmí hadith yẹn dọ̀ọ́yìn. ẹ wàá jẹ ajá ọ̀rọ̀ hadith yẹn pẹ̀lú ìtọ́tẹ̀lé yìí kì í ṣe pé a sọ pé kò sádùá nígbà tí yẹn bá ṣe kí ni o tó bá parí oúnjẹ ẹ̀wọ̀n bíi rọrọ hadithi ká máa sọ pé nígbà tá a bá gbọ́ ìta fẹ́ sún náà sọ pé Allahumma laka sumtu wa ala rizqika aftartu fataqabbal minni ìwọ̀n dákẹ́ sọ náà ni pé hadith yẹn lẹ kájàrọ̀ rẹ̀ pẹ̀lú zahaba zọ́mahu àwòtẹ́lẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ wọ́sábàtẹ̀lẹ̀ ajru insha allah bẹ́ẹ̀ náà lílé yìí ń gbàdá wípé alhamdulilayi lẹ́dí àtàmánà wọ́sàkánà wọ́jàálánà mùsùlùmí tá a ti sọ kọ́ lẹ́yìn adéjàrọ̀ rẹ̀ pẹ̀lú eléyìí òun ni hadith àbí umama. كان رسول الله صلى الله عليه وسلم إذا رفعت المائدة الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مودع ولا مستغنى عنه ربنا. tọ́ a lọ ha o ni o tí Allah tabaraka wa ta'ala ń retí ẹ̀ lọ́dọ̀ wa tá a bá ti parí oúnjẹ. hadith abi umama yìí ó lè òjíṣẹ́ ọlọ́run jẹ́ tuntun pé idha rufi'atil ma'idatu min bayni yadayhi yaqul tí wọ́n bá gbé ọkùn oúnjẹ kò níwájú ẹ̀. akóúnjẹ tá a gbà lérò òun lèyí tó ní pé wọn á gbé gbogbo àwọn èlò eh, eh, kárọ̀tì gbogbo ẹ̀ jèrèjìr àgbè bẹ́ẹ̀ tó eh, wọn á fi ọtí wọn á fi wé gbogbo ẹ̀ ni wọn máa ń jẹ wọn fi sí i náà wọn fi pè é lọ́pọ́n àti gbogbo àwọn èso nǹkan dídí tán nídìí ẹran ẹran lílọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá gbé ọkùnjẹ tàbí dùn èso gbogbo ẹ̀ tí wọ́n bá gbé kúrò níwájú àǹsọ̀ sẹ́lẹ̀m àdúrà tánàbí máa ń ṣe eléyìí náà ní ká lọ ha kí ni àdúrà náà alhamdulilayi hamdan kathiran tayyiban mubarakan fi ẹ̀rí kọjọ yìí tá a máa ń gbà bá dìde ń rò. òun ni wọ́n fẹ́ káwé tó ń jẹ bá ti parí ìyẹn sọ pé gẹ́rọ mọ̀ wọ́n dàáyín wala mustaghna anhu rabbuna ẹja lọ ha àdìsí yẹn o alhamdulilayi. حمدا كثيرا طيبا مباركا فيه غير مودع مودع ولا مستغنى عنه ربنا àdúrà tí wọn fẹ́ ká ti dábàá ti parí oúnjẹ nìyẹn ẹ jẹ́ ká lọ rí àwọn àfáà wọn kọ fún wa kọ́nà fi lé wa lẹ́nu nínú ìjọsìn tó ṣe pé ẹ̀sìn tún retí rẹ̀ lọ́dọ̀ wa nígbà tá a bá parí oúnjẹ òun nìyí o. hadisi mi ya wa Aisha radiyallahu ta'ala anha ìtumọ̀ rẹ̀ ọpẹ́ ní fọlọ́hún ọpẹ tó pọ̀ tó dáa sálùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ yẹ rọ ọmọ wọn dàáyín tó ṣe pé àwọn ní a tún ní bùkátà tá dágbére fún rọ́bùnà ìyẹn ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa àdúrà tí wọ́n fẹ́ ká ti ta bá ti parí oúnjẹ nìyẹn tọ́ kálọ̀ àkájàrọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulilayi lẹ́dí àti amánẹ́tà máa ń wí àdìsọ̀ yín kù lélẹ̀ ni ká má wí ni mọ́ tọ́ bọ́ ṣe rí nìyẹn. àdìsí mi ìtọ́tẹ̀ lónìí àdìsí ìyàwó àyìnṣẹ́ ọjà lọ́tà lánìí ha. كان النبي صلى الله عليه وسلم يأكل طعام في ستة فجاء عربي فأكله بلقمتين فقال رسول الله صلى الله عليه وسلم لو سمى لكفاكم حديث يا عائشة رضي الله تعالى عنها أني عليه الصلاة والسلام أنجوا في ستة نفر أبي في ستة من أصحابي. láàrin àwọn mẹ́fà náà àwọn sàbẹ̀ rẹ̀ bí lábàá oko kan ti jẹ́ bó ti dé nínú oúnjẹ yẹn òtítọ́ ọlọ́run wa sọ báyìí pé làwọn sẹ́mẹ́ tọ́ba ti yíkọ́ dá afọ ọlọ́run ní lẹ́sà sáyẹ̀kù ó dẹ̀ ti tó yín yẹn ni pé oúnjẹ kékeré pẹ̀lú ìrẹsì ọlọ́run ìdá afọ ọlọ́run ká tó jẹ yóò kẹ́ ìyàwó alẹ́ nù oúnjẹ ni ó sì tó ṣùgbọ́n ẹlẹ́mìí ò lé lébi yẹn tiẹ̀ ti wá ń ìjọ wọn rántí láti ẹ̀ fi dá afọ ọlọ́run ẹ̀ dákun ẹ̀ já máa rántí dá afọ ọlọ́run حديث مي سنة لا تضعفها أنا عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يرضى عن العبد ان ياكل اكلته فيحمد فيامره عليها او يشرب شربته فيحمده عليها náà la fi sọ fún wa wípé àníṣe ìjọsìn tá a ṣe tá a bá jẹun tán wa òun náà ní dékèrò yìí arìntì ọlọ́run kátó jẹ abátún parí kátó rìntì ọlọ́run afáwa anẹsùn malik ọjọlọ tàlán ó ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé inú ọlọ́run máa ń dùn sẹ́rú kó jẹun kan kó wá dúpẹ́ fọ́lọ́run lórí ohun tó jẹ yẹn inú ọlọ́run a sì tún máa dùn sẹ́rú kó mú nǹkan kan kó wá dúpẹ́ fọ́lọ́run lórí ohun tó mú yẹn kẹ́lẹ́kẹ́ yẹn wọ́n máa ṣe yíwù ah ó dùn. ó ṣe kíní kan à oúnjẹ àlùjáde ó dùn jẹ́lẹ̀ yẹn lọ. báàbù mi tún ni yàní báàbù màjá àfi kọ́dà Rasulullahi sallallahu alaihi wasallam ojú ọ̀nà kọkàndínlọ́gbọ̀n ọ̀rọ̀ tó wá nípa bó ni aha òjíṣẹ́ ọlọ́run ṣe rí aha mumi rẹ̀ kéèmù rẹ̀ bó ló ṣe rí. قدح خشب غميضا مدبب مدببا بحديد فقال يا صادق هذا قدح رسول الله صلى الله عليه وسلم آه أفا صادق أني أنا سو ọfà aha oníjì kan yọ jáde fún wa níjọsìn ó mú aha yẹn jáde aha tá a wá wí na eki, pákó ni wọ́n fi ṣe mọ̀dọ́ bàbá ń bi hadíìdì wọ́n wá fi irin kó irin ni wọ́n fi kó ìjọba yìí bóyá wọn gbẹ wọn rí bọnú ara wọn sódà tí wọn bá da nǹkan sí kò fi nílé dànù. yà sábìt alayhi wa sallam. eléyìí ni aha mú mi. ìkéèmù oṣù ọlọ́run sọlọ́lọ́ àṣálà tí ń lò lọ́jọ́ ayé rẹ̀. ọ̀wá láìsí káwa wà láyé lóde lónìí ká lo èyí tí wọ́n fi rọ́bà sí. kò sí láìsí káwa láyé lóde lónìí ká lo èyí tí wọ́n fi sílẹ̀ sí sí. èmi dé a kàn gbọ́dọ̀ sọ́ra fèyí tí wọ́n bá ṣe látara góòlù. fẹ̀mọ̀ ayípa wà nínú hadith yìí pé ẹ gbọ́dọ̀ mú fi àníyàn ti dáhàbí ọ̀dà yìí pé fíìmù tán náà wà ń bẹ́ẹ̀ àti sílífà ẹ má hùn bẹ́ẹ̀ o nítorí pé àwọn tọ̀hún yẹn lọ ní láyé walakum fil akhirah ṣùgbọ́n tó bá di lọ́rùn ẹ̀yin lẹ́ni kí wọ́n sọ pé ah kí ni wọ́n láǹfààní owó tá a ní táwọn afẹ́ mú mi tó ṣe pé ọ̀pù sílẹ̀sì nìkan náà là á lò ẹjẹ́ a máa fi góòlù mú mi ọgbọ́dọ̀ náà o lóòótọ́ hadithi wà yìí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kó ṣèdẹ̀ra fẹ́rú kádẹ̀rí orí padẹ̀ra yẹn lára kí ẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ò tí ì yé dáadáa ìṣerú bẹ yẹn ẹ̀rí àwọn ẹni tí ò lẹ́sìn àwọn ni wọ́n ní láyé ń bí báyìí tó yẹ pé wọn ò ní nípìn kankan lọ́dọ̀ ọlọ́run ọ̀sán àná ọ̀sán àlà tí wọ́n lọ jẹ́ láyé ṣùgbọ́n tiwa ní ọjà níjọ́ bí ń dalọ̀ ẹ̀yà àná aha ó sí ọlọ́run níbi pákó ni wọ́n ti ṣe tí pákó náà kì mọ̀tọ́ bẹ̀bẹ̀ ń bi hadidin tí wọ́n á fi rin wọ́n fi kó jọ báyìí ọwọ́ ní rẹ̀ sábìs eléyìí ni ahamu mi oṣù ọlọ́run hadithi mi tún ní látọ̀dọ̀ anas. قال لقد سقيت رسول الله صلى الله عليه وسلم بهذا القدح الشراب كله الماء والنبيذ والعسل واللبن. tọ́ obìnrin pé bá a láìsí ọjà ti pín ìkéwù ẹyọ kan nìyẹn máa máa ní ìkéwù yẹn lè yóò fi mú mi lè yóò fi mú tíì níjọ́ tó bá tún jẹ mọ́ ẹlẹ́rùn dòdò mi òun náà lè yẹn máa máa fi mú. àfáwọn Anas Malik ó ní mo ti fi aha tí mo wá mú jáde fún ọ yìí mo ti fi fún ànẹ́bì ní gbogbo nǹkan tí máa ń sọ pé òun ò mú ni mo fi ń fún un mu tó fẹ́ mu mi aha yìí ní fi bù tó bá fẹ́ mu nẹ́bíyẹs kí ni wọ́n ń pè ní nẹ́bíyẹs àmọ́ ah, bá a ti fẹ́ pè tó bá pè lọ́tí wọn lè bí wọ́n lá nẹ́bí náà sí nàbí dùn yẹn òun náà ni dàbí dùn tí wọ́n bu omi lé lórí lálẹ́ wọ́n bá wá di láàárọ̀ wọ́n á wá mu omi orí rẹ̀ yẹn nǹkan yẹn ni wọ́n ń pè ní kíni ọ ni wọ́n ń pè ní nàbí dùn. Hmm. ní àwọn nǹkan kan tó yẹ kó lè padà dọ́tí o. tàbí dùn yẹn náà ọtí tó ń ṣe burúkutu táwọn lábá náà máa mu wọn ṣe látara dàbí dùn. gẹ́gẹ́ bó ṣe já sí pé aláàlè ni kájà àgbàdo aláàlè kájà àgbàdo wọ́n máa ń fi àgbàdo wọn lè fún náà sọtí àbí wọn lè fi sí. ẹ́ à ń lò bẹ́ẹ̀ náà lọ́ka bàbà aláàlè dẹ̀ nípínlẹ̀ rẹ̀ òun làwọn afáàfin bá wọ́n bà lórí wípé tí wọ́n sọ pé báàbù ojú ọ̀nà tó sọ nípa ẹni tó ti pọ́ta ṣẹ̀yìn rò ọ̀tà àfẹnìlímọ́ yẹtẹ̀kídàhó kọ́mọ̀rọ̀ wọ́n kẹ̀ dé bó báàbù fún ojú ọ̀nà tó sọ nípa ẹni tó ta jéró ìbádá jéró màrí wọ́n fi ń fi kùnú màrí ẹ̀rí pé nǹkan táwa máa mú lélẹ̀ yẹn nù. ẹni tó ti pọ́ sajéró fún ẹni tó fẹ́ fi sọtí. jírú tẹ́ni yẹn sá sí aláàlẹ́ ni àbí kìí sáláàlẹ́ aláàlẹ́ ni ṣùgbọ́n tá a fẹ́ ní tó fẹ́ fi sọtí òun lọ́ba jẹ́. tọ́ ọlọ́run allahumma kfina bi halalika an haramika ọlọ́run wo dákun tó wa pẹ̀lú ẹ̀tọ́ rẹ kúrò níbi èèwọ̀ rẹ o nítorí pa àti wà lásìkò náà ẹni pé Allah tabaraka wa ta'ala dẹ̀ sọ pé wal asri innal insana lafi khusr àsìkò yẹn láàmù yẹn listighraq al-jins gbogbo ẹ̀dá nìyẹn yẹn yẹn lafi khusrin wọ́n wà nínú onírìnrìn òfò illa alladhina amanu àfàwọn tó bá nígbàgbọ́ ọlọ́run dákun fi ìgbàgbọ́ kẹwàá o wa amilu salihat àtàwọn tó ń ṣiṣẹ́ rere ọlọ́run dákun já lè ṣiṣẹ́ dáadáa o wa tawasaw bil haqq àwọn tó tún sàsọ́ọ́lẹ̀ òdodo ọlọ́run já lè máa pèsè sí dáadáa o wa tawasaw bis sabr àwọn tó tún sàsọ́ọ́lẹ̀ sùúrù já tún lè ṣe sùúrù lórí ìdáwà náà àwa lásìkò náà ó ṣe wípé kọ́lá halal ní ẹ bá tẹ̀ ló ń fẹ́ jẹ halal gan ọ̀dì kọ́lá ó ti ṣe kíni o ó kéré. lidhalika najidu kathiran minan nas yazhaduna anil halal ni yóò fi rọ́pọ̀lọpọ̀ àwọn yẹn lórí pé wọ́n máa wọ́n yìí kúrò níbi halal yẹn because nǹkan ò yọ ń bẹ́. lápẹẹrẹ nísìnyí wọ́n máa wò pé nísìnyí tẹ́wàá bíi bàbá ẹlẹ́wà igun ọdún ló dé àwọn ẹni yìí dé nìyí ilé balógun ni wọ́n ti wá. wọ́n fẹ́ gbé àkàkà náà fi ṣe kí ni o wọ́n fẹ́ ra ẹ̀wà àkàkà sì rí ká máa bọ̀ wá tú wọ́n fẹ́ gbé àkàkà ni wọ́n fẹ́ rẹwà wọ́n máa fi sùlẹ̀ ìyẹn tẹ̀ mọ̀ dáadáa yìí ti gbé yẹn wádìí lẹ́yìn fáwọn kẹ́hìn lọ́gbẹ́tọ̀ títẹ́gun ọdún yìí náà ni adé fún pé ká sì wá ara ẹ̀wà lọ́dọ̀ yín àfa bó lẹ́wà yìí sì ṣe rí <laughs> aláhi <laughs> tóbò ni ọba ní kó yẹn sínú òun lọ́gbọ̀n ìyàwó rẹ̀ wọ̀ pé ah ẹ̀wà eégún ọdún àti ìrí kẹ̀kẹ́ táwọn lọlé fáwọn ẹ̀rẹ́yà lónìí. tàbá gbé wà ilé ọlé tà ní lọ́tà tabalẹ́wà náà ni kí wọ́n sá máa sì jẹ ní ìbáwà náà là ń tà bóòlù àti èdè báyìí ìyá kọ̀ọ̀kan fẹ́ ti rí ilé ọmọ rahimahullah. èèyàn gbọ́dọ̀ wádìí o mo tún tún sọ ṣùgbọ́n èèyàn mọ́ nígbàgbé yẹn bá tó lẹ́hìn téèyàn sọ náà nígbà ah, ẹ̀wà yóò sì lè da fún ọ̀lẹ́ hmm, lè da fún mẹ́wàá ta níyọ̀ ọ̀dọ́ pé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n tẹ̀ sí ẹ̀rọ awé eléyìí ẹ̀wà síwájú gbọ́n ní máa ń fẹ́ sòrò. Àìsí ọtí burúkutu ìpínlẹ̀ rẹ̀ ní kíni o òun náà ní nǹkan tó da dàbí dùn nínà dàbí dùn halal ṣùgbọ́n àwọn ọmọọ̀rọ̀ hìlù kẹ́ máa máa kọjá lára ẹ̀ àwọn àsìkò kan gbèdéke kan kọjá lára ẹ̀ yóò kọ́ ara di ọtí tí wọ́n máa hún yẹn rà. ẹ̀fẹ́ àwọn nǹkan kan lọ́wọ́ pé asluhu halal ní kẹ̀yìnkẹ̀yìn ó di haram. ẹ dákun ẹja ṣọ́ra o ẹja ṣọ́ra o gbohun yòówù tó bá yẹ pé a sọ fáǹsì lówó láti máa fi sìnkú lápá fún àwọn aláìlẹ́sìn àbáwọn kò kí ẹja sọ̀rọ̀ òkùnkùn oníkùn ó nínú ọmọ àmọ́nú ìyẹn náà mọ ọlọ́nà kan àbí méjì tíyẹn náà tún fi ń kún wọn lápá ayáda sọ pé tàáwánu alàlùbẹ́rẹ́ òtàkùwá wọlé tàáwánu alàlẹ́ ìsìn wọlé ọ̀dùwà tàbá lérò wí pé tàbá kalẹ̀ yẹn àlè rí ṣe bẹ́ẹ̀ ò ṣùgbọ́n tí yẹn bá lo ìgbàgbọ́ tí yẹn lè sọ kí ah, nǹkan fẹ́ fi ṣe èmi náà tún wà mẹ́rin tó tún ṣèkún lápá èèyàn nílé ta fún yín ọlọ́run sì ní ọ̀nà dáadáa míì tí ó mú wá lára àwọn èèyàn tí wọ́n kàn wò pé àwọn fẹ́ sọ̀lẹ̀ básìkò Ramadan ló ń bọ̀ yìí lẹ́yìn náà ni pé àwọn tábàjọ́ mọ̀ ya táǹtà nǹkan àgbéká máa rà lọ́dọ̀ àwọn èèyàn yòókù ẹ ká máa rìn sọ́dọ̀ ara wa àwọn kò gbé kinní ọ̀hún náà kalẹ̀ àkókò rẹ̀ nìkan yàdọ́ wa káwọn tí wọ́n bá ní àwọn fẹ́ fi ṣe kinní báyìí sáwọn àlàní tà fún wọn ni ní ká máa gbìyànjú àwọn ọmọ ìyá kan bẹ tí wọ́n jẹ́ bí bí àwọn ẹlẹ́gbẹ́ ayé kan báyìí tó ṣe yí pé wọ́n ti kẹ̀dí ṣètò yẹn every month láì ó ti níye kóńgò tí wọ́n sẹ́ndì sẹ́nì kọ̀ọ̀kan wọ́n bá ti gbowó oṣù. wọ́n dẹ̀ ń dọ́gbọ́n fi kíní yẹn kura wọn lápá wẹ́rẹ́wẹ́rẹ́ lè jẹ́ rẹ̀ lè jẹ́ wọ́n ti pín in ní o ẹ̀wà ni fáwọn èdè wọn máa ta fáwọn èsì wọn máa ta ẹnìyàn máa róró ní wọ́n ti ti pín in nìyẹn. wọ́n sì pọ̀ níbi ìparí sùn báyìí wọ́n ń di owó yẹn ni owó yẹn ti wọlé òní gbogbo wọn gbọ́dọ̀ pé lọ́pọ̀ jù ògbé eléyìí ló fi jáde pé àwa náà lákòókò ṣe kí ni láàkókò gbéra wa lárugẹ láti máa retí àwọn èèyàn níta kọ́mọ àwọn balẹ̀kẹ́ ọlákọ́sọ àánú wa. so nabidu tí afáwa anẹ́sù sọ wípé òun fi aha yẹn fún ànẹ́bì mu òun náà la pè ní omi dàbídùn wọ́n da mi sórí dàbídùn lálẹ́ ọwọ́ amú láàárọ̀ òun náà ń pè ní nabidu ọtí ni ṣùgbọ́n ẹlẹ́rìn dòdò ni dákun lọ́dí ẹlẹ́rìn dòdò kí ẹ sọ gbogbo rò kí òun yẹn rẹ̀ rà ó ní kódà tó jíjẹ ọlọ́run bá tún fẹ́ mú yín aha yìí náà lòun ó tó fi dá sí àtàwọn lára máa ń mú oyin ni àwa ńlá ni ẹ̀yà ń tọ́jú pọ́ wọ́n ní ọ̀dọ̀ ẹ̀ ọ̀wọ́n ni ọ̀wọ́n ni oyin yìí ń ṣe ohun téèyàn ohun téèyàn sọ pé ó mú yẹn jẹ̀dí jẹ̀dí àti tí rọ́bà wà ń ló ǹjẹ́ ó mú yẹn jẹ̀dí <coughs> wọ́n lẹ́bẹ̀ẹ́ àti wàrà àti wàrà lọ́yọ̀ mo rà fún mi àbí. Ah, àbí ti màálù àbí ti ewúrẹ́ náà yẹn lè mú bá lè mú mú ti ewúrẹ́ kí ni aráàmù tó wà ń bẹ bá fẹ́ mọ mú ewé ọmú tó síbi kan lọ dààmú tó ó ní aha yẹn náà ló ń fi fún òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan yìí ojú ọ̀nà míì tún ní ọgbọ̀n báàbù mọ̀já àfi fáàkì àti ọ̀ṣun lè lọ́ọ́ sọ́nù lọ́ọ́ àbùkù. àná Abdullahi mọ̀já àkọ́rọ́ sọ́ọ̀rọ̀. كان النبي صلى الله عليه وسلم يأكل قساء الرطب wọ́n náà sọ̀tọ́ la máa ń jẹ àlè kìsá kìsá yìí wọ́n lọ jọ kùkúmbà ṣùgbọ́n ó tóbi jù lọ. so wọ́n lọ jọ kùkúmbà ẹ̀tí ó tún tóbi jù kùkúmbà lọ. wọ́n náà níbi máa ń jẹ pẹ̀lú kíni o pẹ̀lú rútọ́bù rútọ́bù yẹn ni dàbí tó tutù ó yẹ wípé ànábì máa ń jẹ àwọn ìpápánu wọ̀nyẹn. ọ̀yà. أنا عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يأكل بالسيخ بالرطب wọ́n lè jíṣẹ́ ọlọ́run ọba ìyá wa àyìnṣá ni a tún máa jẹ àlè bìtẹ́ẹ̀kì bìtẹ́ẹ̀kì yìí òun náà ní wọ́tàmẹ́lọ̀ wọ́n lànà bí máa ń jẹ wọ́tàmẹ́lọ̀ ìrútọ́ pẹ̀lú kíni o pẹ̀lú dàbídùn tútù Ok, ọkẹ pé a adáwọn bá ní káwọn náà kẹwọ tá mi lọ ká ṣe kí ni o ká jẹ sílẹ̀ ìfín mi òjíṣẹ́ Ọlọ́run náà máa ń jẹ dáadáa náà. رأيت رسول الله صلى الله عليه وسلم يجمع بين لخيبه ورطب. آه أفا أنس رضي الله تعالى عنه ó ní mo rí oúnjẹ ọlọ́run ọba tó yẹ pé àní ń jẹ wọ́tàmẹ́lẹ̀ wọ́n ní xizbiru yìí nínú èdè àwọn pasian ìtumọ̀ rẹ̀ náà ni watermelon wọ́n àrọ́bà rẹ̀ ni anìlẹ̀ fàrísíyà wọ́n wá pè ní fẹ́sibírò ìtumọ̀ rẹ̀ náà ni kí ni ọ àbí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́sibírì àbí xiribiz xiribiz wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni kí ni ọ watermelon àmì máa ń jẹ́ pẹ̀lú kí ni ọ pẹ̀lú dàbí rò tutù. ọ̀yà. ọ̀nà àbí ìwúrọ̀ ìrọ̀tọ̀ kọ́ọ̀lù. كان الناس إذا رأوا أول الثمر جاءوا به رسول الله صلى الله عليه وسلم فإذا أخذه رسول الله صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في ثمرنا ثمارنا ثمارنا وبارك لنا في مدينتنا في مدينتنا وبارك لنا في ساعنا وفي مدنا اللهم إن إبراهيم عبدك وخليلك ونبيك وإني عبدك ونبيك وإنه دعاك لمكة وإني أدعوك لمدينة بمثل ما دعاك به لمكة ومثل معه قال قال ثم يدعو أفضل الوليد يراه فيعطيه ذلك الثمرة حديث من سنة حديث أفا أبي هريرة رضي الله تعالى عنه ó ní tí wọ́n bá kọ́kọ́ rí àṣẹ̀ṣẹ̀jáde èso nínú nǹkan táwọn yẹn ṣàkíyèsí ènìyàn o bíi kí mọ́ngò sẹ́ẹ̀dẹ̀ àbí ká gbalúmọ̀ sẹ́ẹ̀dẹ̀ àbí kí gọ́fà àkọ́sẹ̀ẹ̀dẹ̀ àbí kaṣú àbọ́sàn nínú àwọn èso tó bá ṣẹ̀ jáde àwọn èèyàn wa mú èso yẹn wọ́n á lọ mú bójútì ọlọ́run sallallahu alaihi wasallam tánàbí bá ti wá gba èso yẹn dání báyìí yóò wá sọ báyìí pé Allahumma barik lana fi simarina ọlọ́run o èso wa yẹ ọlọ́run dákun bá ní fi àlùbáríkà sí o wa barik lana fi madinatina ìlú wa yẹ ọlọ́run dákun fi bùkún sí o wa barik lana fi sa'ina ẹ̀ sọ́ọ̀hún múdù wa ẹ̀yẹn múdù mẹ́rin wa tá wọn támúrù ọlọ́run dákun bá ní fi àlùbáríkà sí o fi mudina àti múdù wa gangan. Allahumma anabi o tún sàdúrà pé inna Ibrahim abduka wa khaliluka wa nabiyun dádájú anabi Ibrahim ẹrú rẹ ní í ṣe ọ̀rẹ́ ayò rẹ ní í ṣe anabi rẹ ní í ṣe wa inni abduka wa nabiyun àti pé mi náà ní iye ẹrú wọ Ọlọ́run ọba ni mo ṣe anabi rẹ ní í ṣe wa innahu da'aka li Makkata anabi Ibrahim ti sàdúrà fún Mọ́kà ńjọ́ kìíní àná o wa inni èmi náà wà ń sàdúrà báyìí lil Madinati. bimisili ma da aka bihi li maka èmi náà ń bẹ lọ́hùn fún madina tí ibrahim ṣe fún maka wà ma kírun rẹ̀ sì máa bẹ pẹ̀lú ẹ̀ súnmọ́ yẹ́ di wọ́n nígbà tani bá ṣàdó àwọn kéékèèké tó rí lójú wàá fi lé ká fi àti dáadáa oríire àti ìtùnú ìdẹ́kùn ọlọ́dàkùn dáàbò lu wa ìlú ìsẹ́yìn bíbá yìí náà àti gbogbo nǹkan tá a máa jẹ ohun tá a máa lò ń bẹ ọlọ́run ọba àlejò alákọ̀ọ́sà mi lọ náà. àwọn àwọn ọ̀dọ́ ń ti mọ àbùdùn àfọ̀rọ̀ kọ́ọ̀lá bàtàni mọ àbùdùn àfọ̀rọ̀ ìkìnnà àyìn rọ́pọ̀dù وعليه أجر من كثار الزبد وكان صلى الله عليه وسلم يحب الكثار فأتيته به وعنده حلية قد قدم قد قدمت عليه من بحرين فملا يده منها فأعطاني. wọ́n ní hadith ilé hadith sọ́lẹ́ ni hadith yorùbá yẹ hadith yẹn kò lálàáfíà yẹn lé yorùbá yẹ ibùn màbín ti màáwíz. ó ní màázọ ọmọ àfúrà ọ̀rẹ́ mi pé kí n lọ gbé idu dàbídù tútù kan wá wọ́n á léyìí ó jọ sọ yìí pé bí nǹkan tó dàbí. Ah, egige kan min kisa izogob nínú kí ni ta sọkọ jọ eh, kí la ti pè é ta ló tóbi ta ló tóbi ju kùkúmbà lọ ó ní bẹ lórí dàbídùn tuntun yẹn ó ní bẹ́ẹ̀ lẹ́ni kisa wọ́n kene kíni ta ló tóbi ju kùkúmbà lọ wọ́n ní wọ́n lọ wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni aṣọ ọ̀ṣọ́ kan ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó yẹn dé fún àníkù sálá láti bahrain ìlú ní njebe o. fọmọlẹ ayédáhu mi ni afa àtọ níhì ẹ ọ̀ṣọ́ yẹn dẹ̀ níyì tó wà ní ọwọ́ rẹ̀ wọ́n ní bí yẹn kéde bí ẹgbà ọrùn tó ipe yẹn lè fi fún àwọn obìnrin na ibi bá bu díẹ̀ ń bẹ̀ báyọ̀ ọba ohun tí wọ́n sẹ̀ mú dé láti kíni o láti Bahrain nìyẹn ṣùgbọ́n àdé fi àdé sọ lẹ́nu. lójú ọ̀nà ẹ̀mí ẹ̀wẹ̀. أتيت النبي صلى الله عليه وسلم بقناع من رطب وأجر زبد فأعطاني فأعطاني ملء قصه عليا أو قالت dahaban. wọn dáhùn fèrè pọ lẹni yẹn góòlù nìyí àwọn àlè ọmọ yóò gbọ́dọ̀ lò láyé ń ọjọ́ ògbìn dàlẹ ká tó lò àgbọ́dọ̀ lò góòlù ó ní mo lọ bá ní sọ̀sálà bí kìnnà ìmì rútọ́bì pẹ̀lú idu idu kan nínú rútọ́b dàbí dùn tutù àti ìbá díẹ̀ nínú kíní ta sọ lẹ́ẹ̀kan yẹn kíní ta lójú kùkún bà lọ yẹn ó nígbà máa dọ́dọ̀ ń sí ọlọ́run jíjẹ́ ọlọ́run á bu ọ̀sán kan fún un góòlù góòlù dẹ̀ ní ìjà lè lọ sáré ọdún máa fi fún yẹn lójú sí ọlọ́run àti kà á ó fa yọ sọnù lọ́wọ́ ipa yẹn tún sọ fẹ́ni yẹn pé à ó lọ mú òkà rẹ bóyá wà á tiẹ̀ wà á rí fi sàǹfààní bọ̀ bá tiẹ̀ wọ́n mọ́ ọlọ́run má jòwó rí tuntun ọba sọnù tó nínú àwọn nǹkan kọ̀ọ̀kan tá a lè fi rí dájú máa mọ̀ pé àdéhùn yìí ọ̀kan lè nǹkan tó ṣe kó jíjẹ ọlọ́run ilé ọyẹ káwádìí hadith yìí dáadáa sódé nkẹyìn ni tó ti wá pa àkọ́kọ́ rí àdúgbò tí ọba ti wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn afọ ti wá kírun kí a hadith yìí kò gbádùn rárá ojú ọ̀nà mi nì tó wá nípa ìròyìn bóòlù títí ọlọ́run ọba ti máa mú kí ni òun ti sì máa mú. عن عائشة رضي الله عنها قالت كان أحب الشراب إلى رسول الله صلى yẹ wá Aisha radiyallahu ta'ala anha ó ní ọkọ òun ìjísí Ọlọ́run sallallahu alaihi wasallam ohun tó nífẹ̀ẹ́ sí jù òun náà nìkan máa mú nǹkan tó dùn tó sì tutù ohun tó dùn tó sì kéde o tó tutù òkè yẹ pé sáà ní ọba mu kásáwọn amú èyí tó ti wá ní sùtà tó bá jẹ dúdú ọjẹ tutù láti lè fi kọ́ sí oúnjẹ Ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam. نعم ابن عباس رضي الله عنهما قال دخلت مع رسول الله صلى الله عليه وسلم أنا وخالد بن الوليد على ميمون على ميمونة فجاءتنا بإناء من لبن فشرب رسول الله صلى الله عليه وسلم وأنا على يمين وخالد على شمالي فقال لي أشربت لك فإن شئت آثرت بها خالدا وقلت ما كنت لأوصي على رسولي أحدا ثم قال رسول الله صلى الله عليه وسلم من أطعمه الله طعاما فليقل اللهم بارك لنا فيه وأطعمنا أطعمنا خيرا خيرا منه ومن سقاه الله عز وجل لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه. آه. عبد الله Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anihuma ó ní mo wọlé sí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó tún fẹ́ jáde ní báyìí ká dè mọ́lẹ̀ dáadáa. Ó ní èmi àti Khalid ọmọ Walid wa ni. Ó ní mo wọlé pẹ̀lú ń ṣe Ọlọ́run náà. Èmi àti Khalid ọmọ Walid wọ́n di mélòó wọ́n di mẹ́ta anabi abdullahi ibn abbas àti tani o Khalid ọmọ Walid tani wọ́n wá wọlé sí wọ́n wọlé sí Maimuna ok pé bá a láì sí ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ mú nìyẹn tí baálé bá ń lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ tọ́ka lè jò dání wọ́n lè jọ wọlé sí ìyàwó ọjọ́ ìkọ́ alákọ̀ọ́kọ́ adárùsùlù awwal ìhádà hadith ilé nílé rẹ ṣé àfàmì du ọ̀rẹ́ mi ni Lukman ní sọ bẹ́ẹ̀ o ìyá kínní ìwà nílé wọlé ṣé mo fẹ́ mú mi níjẹrẹ ẹ̀rọ òmu o kò tí ì yẹ rárá wọn wáyé pé ẹni tó níyàwó bẹ́ẹ̀ ó kà lè jò dání mọ́nà tí wọ́n jọ wọlé ti yàwó ẹ̀ mí dé.

ẹ̀rí pé hadith kan wọ́n dẹ̀ wà nù Bukhari pé ẹni tó ṣe ìgbéyàwó báyìí njẹ́ ó ṣe ìyàwó ìyàwó yẹn náà ló tún sáfà àlejò sílẹ̀ fi. àwọn àlejò tó kọ́ kó wálé pé tó àwọn tó wá bá jẹun wà lé màmí yìí ọ òun náà nílò ọgbóúnjẹ fún wọn náà àwọn tó sáfún jẹ́ náà sáfà nẹ́dà àtàwọn kan jọ lọ. sílẹ̀ fi rárá rárá ẹlòmíín gbà ní wàá fẹ́ sọ ìyàwó ẹ̀ di pé kíní à ah, ẹlẹ́yà ẹlẹ́yà à ah, wá kẹ́kọ̀ọ́ lọ́ ní kíláwádé. tálejò ẹlẹ́ẹ̀lẹ́ má jẹ́ o túra lẹ̀ wọ́n ní o sì wà mẹ́ báyìí pé ẹ bá wa gbóúnjẹ wọ ẹlẹ́yà kò sí láìsí mẹ́. wọn bó di yé mo jẹ́ ọba sí mbẹ́ má yà fi fún o. n lóye pé ìyẹn tí ìyẹn nílé yẹn náà wà mbẹ́. òjíṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn ibn Abbas Khalid ibn Walid radiyallahu ta'ala anhuma wa ardahuma. sọ wọn jẹ́ mélòó wọn jẹ́ mẹ́ta ànábì ní baálé àbẹ́ẹ̀kọ́ wọn wá wọlé sí ìyá wa Maimuna. ẹ̀rí. ìyáwó Maimuna wá gbé Abdullahi bin Abbas ló ń mọ̀rọ̀ yìí wá ọlọ́wọ́ gbégbá wàrà wá. ọwọ́ àfikún náà wọn ọkọ rẹ̀ àtàlejò méjì tó ṣe kí ni o tó kó wọlé. ní ọmọ káìlà ni ìyáwó Maimuna sí àfọ Abdullahi bin Abbas tẹ́lẹ̀ ń wá bẹ́ẹ̀ lọ sùn ní abdullahi bin abasi máa ń sùn ní ọ̀dọ̀ ìyàwó ọmọ ìmúná gbà mí gan àwọn ọmọdé ni wọ́n máa ń sùn mọ́lẹ́bí ni wọ́n ọmọ kálá ni òjíṣẹ́ ọlọ́run á mú wàrà yìí afọ abdullahi bin abasi ni ani ala yaminihi èmi wà lọ́wọ́ ọ̀tún sí ọlọ́run wà khalidu an khalidu dé ní kíni o. أوس فقال لي صلى الله عليه وسلم الشاربة لك ẹ̀kọ́ kejì dáa la tó fẹ́ ká mú nìyẹn wọn yàn yí pé báyìí okó ń tọ̀hún ṣe lè pàtàkì tó tọ́bi ti lọ bọ́ sọ́wọ́ àlàáfíà tẹ́ńtọ́ wà lọ́wọ́ tó bá tó mu tán tó ṣe kíni o ló tó kàn. àfàwà kádùn wà ní ọdí ọlọ́wọ́ tọ́lá án àwa náà mọ̀ pàtàkì wọn nú ẹ̀sìn kàtẹ ní pàtàkì àwọn àfáà àtúlẹ́bù náà bá ti òfin hàn lójú ayé àlùfáà nítorí pé àfáà àwọn èsì ìdàgbà sánẹ́bì fi jáde láyé gbogbo ojú orí àfáà wa sánẹ́bì fi jáde láyé kọ̀fẹ́ ju mẹ́ẹ̀ẹ́dógún lọ lọ́yà fifteen years títí ìyàwó àyìnká jẹ́ eighteen ọdún mẹ́ta ni ìyàwó àfi jù wọn lọ kìí tí ì máa hẹ̀ dàbí alára kìí sí pé wọ́n máa hádìsì ànẹ́bí o wọ́n ń ha sórí ṣùgbọ́n ìjọmọdé yẹn náà ti máa wà pé ọmọdé ni wọ́n nínú àwọn sọ̀hábà. so fáfáà abdullahi náà bá ti wá sí rí yẹn a lè sọ pé ọlá àwọn tó ọlá khalid walid tọ́lá gbà ní tá a ti rí iṣẹ́ rẹ̀ tó ti nú ẹ̀sìn lójú ayé sálándẹ̀ nìyí ó máa ń lo ọlá láàrin àwọn sàbí ẹ má jẹ́ agbáàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń jọ̀kẹ́. Khalid bin Walid radiyallahu ta'ala anhu sahabiyyun min sahabati rasul sàbí kan nínú sàbí ń fi ọlọ́run ọ̀rọ̀ kan máa ṣẹlẹ̀ láàrin wọn àti Abdurrahman bin Awf anabi gbọ́ báyìí anabi ní la tasubbu ashabi anabi ní ẹ̀mí gbọ́ àwọn sàbí mi o law anna ahdakum. ها mísìlá òhòdì zahaban tẹ́nì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ náwó tó dàbí òkè òòdù tó wájú gédé góòlù sójú ọ̀nà ọlọ́run mọ̀ bálagọ̀ mudda ahadihim wala nasifa kò tó múdù kan nu ohun sísá bẹ́ẹ̀ mì kan ná kódà kọ̀ wọ́la díẹ̀ ẹ dákun tani ẹ tàbí láàrin àwọn méjèèjì ẹ tani ẹ tàbí ṣé afáwa kánú àlídìí ni ẹ tàbí ni káwa sọ wípé àfàwà àtọ̀rọ̀mọ́ òbí náà fi nìkan ní sàbí ṣùgbọ́n sọ sẹ́lẹ̀ máa ń tàkà sí àwọn tó bá wà wájú ọmọ kí wọ́n àgbà wọ́n pẹ́ látọjọ́ ayé àti sọ́sálà ni kíláàsì ti wà lábìlísàn ìlmọ̀kọ́l wọ́láàkìn bìlísàn ìlhàn pípẹ́ àwọn tó ń wà ní kíláàsì àkọ́kọ́ ni kíláàsì kejì ni látọjọ́ ayé rẹ̀ ló ti wà bẹ́ẹ̀. kódà Allah tabaraka wa ta'ala ọlọ́run gẹ́gẹ́ tó tó. gbogbo ìgbà tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ yóò dàpọ̀ àlè muhajirin wal ansar. èwo ni ayé àtàwọn máa ń kà ní sọ́ọ̀tù tọ́ba. was-sabiquna al-awwalun min al-muhajirina ẹ̀rí kọ́lọ̀ òwúnjọ́ kẹ̀rí kọ́lọ̀ pé min al-ansari wal muhajirin. eléyẹn wá yí àwọn sọ̀hábà yìí pé àwọn tó wà ń kó kéne nínú àwọn sàbí oúnjẹ ọlọ́ àwọn náà àwọn dání alimuhajiru àwọn tó tẹ̀lé wọn ni àǹsọ́. ọ̀rọ̀ yẹn wá lòdì tí ọlọ́run bá fi ń sọ̀rọ̀ ńjọ́ yẹn. àgbà àti sẹ́ẹ̀sì tọ́lá yìí pé náà ni ọba mu wàrà ńjọ́ ni. àfọwọ́n akálẹ̀ ṣùgbọ́n afọwọ́ abdullahi ibn abbas ni wọ́n wà ní kíni o ọwọ́ ọ̀tún ní òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ti gbé wàrà fún afọwọ́ abdullahi ibn abbas wọ́n wá sọ fún pé asọ́rù bẹ̀tùlẹ́k abdullahi ibn abbas wọ́n ló mú wàrà báyìí o fa ìṣí ìta bó ṣe wà nìyẹn wọ́n lọ́yẹ kí n fún tọ́ba ń wẹ̀ o a fẹ́rù tàbí ha khalida ó lè tọwọ́ ẹ̀ bọ́ sọ́wọ́ khalid o tọ́ba fẹ́ ṣe ìsáàrù ó lè fi ṣe ìsáàrù kí ọ̀dà ẹgbẹ́ fún ṣùgbọ́n wọ́n lọ kọ́kọ́ kàn ọ̀rọ̀ awọ́ ọ̀tún lọ wa sallallahu alayhi afa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wọn àwọn náà bá tún lò hekima ẹni wọn tó afa wa wí afa ni mọ kuntu lè ó sira ala sọríkà àhàdà à ah, à ń jẹ́ síbẹ̀ òjíṣẹ́ ọlọ́run amukun ẹ kí n tẹ wá lọ gbé fẹlẹ mi èmi ní nǹkan kọfẹ nu kàmukun rẹ tọ tẹ mú sáǹsì. síbi pé kínní yìí ò tún ní bí àfáwọn kálíwà lédùn nínú pé ọmọ yìí máa yájú. ẹ mọ̀ fún mi máa ń sọ wípé àgbà wà nú ẹ̀sìn o àgbà ń bẹ o. bákan náà gbogbo àṣejọ oríjọ kó di ajẹ́ tòbí èsì dáyé. <laughs> bákan náà làṣejọ oríwájú ọlọ́run. kẹkẹ náà jọ ni ọwọ ayẹ kó tètè dáyé àbí wàá ni ó ti ajẹ tó ọpẹ́ ẹnì kan kẹ ọmọdé ń bẹ láàrin wọn wọn wa ọmọ kékeré bá ń fata fatafata ah anabi ni kábíyà ah, ọ̀rọ̀ kékeré yìí ni ah, àgbàlagbà sí ń bẹ nígbà wọn á sẹ la ni ó tán ah, ni máa wí gbà sọlọ lọ ẹ wá wo ẹ̀kọ́ tá a fa Abdullahi bin Abbas lò ó ní a ah, ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ kì í sọ wípé máa wá gbọ́lá fẹ́ nìkan kó mu àmukùn rẹ tó ṣe kó o sì ti sáré ẹ̀ sí mi báyìí a ah, ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé náà àfáwà Khalid ó tún ṣe kí ni a tún dùn ọ̀rọ̀ yẹn pé ọmọ ìyá ọ̀yá jù ohun tí ń bẹ lẹ́mìí gẹ́gẹ́ ìfẹ́ pé ànábì sẹ́ ọsẹ mú nǹkan òun náà kẹlu bọ́ lẹ́ẹ̀kan ẹ̀rì ìpàsọ̀ pa níbi nìkan lónìí mo bá mú mi ó máa mú fún rẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. ànábì nìkan lónìí àmúkún rẹ̀ ẹ pé ìbùkún ti wọnú ẹ̀ ọkọ̀ bomi káyọ̀ dààmú wọ́n fi para ìbùkún ti wọnú nìkan lónìí. wọ́n lè jẹ́ tẹ àtẹ̀wọ́ aṣọ ìgbà yẹn pé mọ̀nì àtọ̀ àmọ́ ọ̀hún lọ́hùn ẹnì yóò tọ́lọ́run bá fún ní nkẹ́kẹ́ jẹ bọ́bá àjásí pé lọ sọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ ni àbóhùn ní ẹlọ́dẹ̀ rí fún rẹ. kọ́yà sọ wípé Allahumma barik lana fihi wa at'imna khayran min wọ́lọ́wọ́ oúnjẹ tó fún wa jẹ bá ní fi àlùbáríkà sí ọwọ́ tó fún wa ní ohun tó lórí jẹ léyìí lọ torí apẹ́rẹ́ lóúnjẹ ń jẹ láyò gbogbo èyí tá a lè jẹ náà ẹrù àkìtàn yìí náà láyé ń bí báyìí. òun láti máa jẹun láà máa sọ pa yó ọ̀hún yóò rí bẹ́ẹ̀ o a kàn máa jẹ àní yó ìdí òní pa wá ìgbádùn náà ni ọkàn máa wà. ẹ̀yìn ti lè sọ pé ń gbádùn láyé lọ́kàn náà àfẹ́ lọ́kàn sọ pé àtà kólò kólà ya omi yẹn àlìfà kàbó ṣe. wọ́n tẹ́lẹ̀ bá so àlìfà tọ́ọ̀kì ń fa ọkọ̀ tọ́ọ̀kì. ọ̀rọ̀ lọ́rùn kọ́ máa jẹ gbẹ̀rún àgbọ̀njọ́ kan ọdídì kankan mọ̀ fún mo ti ṣàlàyé arákùnrin kan fún anjọ́ kan ó lóun fẹ́ fi pẹ́pẹ́yẹ odidi kan ṣe dàbára ọ̀sọ̀ bẹ́ẹ̀ fáwọn ìyàwó rẹ̀ pé òun fẹ́ fi ṣe dàbára ni <laughs> dàbára ni pé òun fẹ́ fi ṣáájú pẹ́pẹ́yẹ odidi tóbi kí wọ́n pa òun ní ẹbù kan tó wọ́n dà sí nígbà wọn pa tán àwọn ìyàwó bá kú wọ́n bọ̀ wọ́n sì nílò ó lẹ́bù kẹ́ wà tó wọ́n padà dà sí òun fẹ́ fi ṣe dàbára àtọ́fẹ́ wò pé òun ọjọ́ didi pẹ́pẹ́ yẹ̀ ikú òun ọdẹ ní àrò lọ́la <laughs> wọ́n ti sàtà ní ọdún gbogbo ẹ̀ sí. ilé ọjọ́ ní òṣù ọ̀padà sọ̀kalẹ̀ sí ọ̀ṣùtò pẹ́pẹ́ yọ didi kan nìyẹn wàláyé ha kàdà tó nìyà. sisi wa láyé ń bí báyìí òun náà ní sisi ẹ̀kọ́ ọlọ́run ti má pẹ́ẹ́rẹ́ rẹ̀ wá ìpè inna Allaha la yastahi an yadriba masalan ma ba'udatan fama fawqaha ẹni tí ọba yé yọ kìí máa wò ká ah, ọ̀rọ̀ ẹ̀fọn tí wàá jẹ́ nù kúrán ah, wọ́n sì máa lọ́lọ́run náà ló wélé ẹ̀fọn bò ó ah, àyà wà lára ẹ̀fọn. nínú àyà tó wà lára ọ̀kẹ́ náà ni pé tẹ́bi bá ń pa ọ̀tọ̀ tọ́ba ti yóò yẹn ní òfin. ọba jẹun tó yó báyìí ikú lọ́kàn lẹ́yìn. hakada nahnu li insan bákẹ́rẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ wá ṣe rí nìyẹn. bí eṣinṣin oyè sínú ọyìn ọmọ bẹ̀rẹ̀ ọkọ̀ kú dànù ẹ̀. kò sí ìta lè jẹ tó ṣe wípé yọ balance. sóyìn ọ̀hún náà bá tún ṣe sọ́yìn náà bí ẹ̀ bá sọ pé wọ́n gbèjà láti ọ̀hún a tún wá nǹkan mi sọ lọ́dọ̀ nípa rẹ̀ ó gbé jálá kan bá ń tu mu. àbẹ̀kọ́ ṣàìtún ìwòsàn ní rọrọ lu agolo kan ọba da agbọn ọgbọn ó gbogbo ẹ̀ tán níjòkó kan á sọ nǹkan mi rẹ̀ tòmọ́tà rí bẹ́ẹ̀ o gbogbo àwọn nǹkan yìí a bá tún sọ pa nídìí àníṣó ànítọ̀ òní kò nira bá wa àyè tó máa nídẹ̀ ibi òní pa wá àníyójú. òun ló ṣe wà nínú àdúrà yẹn yìí pé Allahumma barik lana fi ihun tá a jẹ yọ Ọlọ́run bá ní fi ìbùkún sí wa at'imna khayran min ohun tó lóore jùlọ fún ajẹ nẹ́kírà ni láyé ń bí ìyá àti ní ọ̀run gan ẹni tọ́lọ́run tó wá fún ní nǹkan mu ọlọ́run bá fún un ní wàrà mu kó ní ẹ̀sà dùn àyíké Allahumma barik lana fi ọlọ́run bá ní fi ìbùkún sí wa zidna min já tún máa rí mú o wọ́n sì wá ní ohun táwọn afá máa fi ń ṣe mẹ́kàlì wọ́n máa fi ń sa ìlé àmú wàrà àyíké ẹni tó bá mu wàrà lójú oorun ìtumọ̀ rẹ̀ ni pé mu mi ọgbọ́n mi mu ìmọ̀ wọ́n fẹ́ yà fá nìyẹn. nǹkan gbogbo lórí a ah, àwọn wa ní àwọn máa fún yẹn mú a ah, alámọ̀rẹ́ odòjú yẹn ń jẹ wàrà lójú oorun. ìyá kan ní a ah, àwọn làwọn máa ń lọ fún yẹn wàrà oorun ẹ́ẹ́ yóò wa ẹni tí mu wàrà oorun ìwọ ọlọ́run o báàrìkì lánàá ẹ̀fí bá ní fi ìbùkún sí wàrà tá a mú yìí wazid nẹ́ẹ̀mí ẹ̀rí ọlọ́run tún lè sí fún wa bàbá tó ti fẹ́ mú kamari mu èyí pé mílíkì náà ti bu oògùn sí o wàrà gangan náà ti dàn kankan sí téèyàn ojú òfin ọmọ amú wọ́n lè fi ọlọ́run sẹ́wàá sọ báyìí pé kò sí nǹkan kan yóò jìzì o mẹkánà tó àmì òṣèrọ́ lẹ́rù lẹ́rù. kí ló fà tá ni pé kò sí nǹkan kan nu tí Allah tabaraka wa ta'ala tó dá nínú oúnjẹ tó wà lórí ilé ayé yìí tó lè jó oúnjẹ tó lè jẹ mímu àfi wàrà nìkan tó ọ̀rọ̀ ni ò yé rárá nínú gbogbo oúnjẹ tọ́lọ́run dá sórí ilé ayé yìí kò sí nǹkan kan tó yẹ pé ó lè jó oúnjẹ ó tún lè jẹ lẹ́ẹ̀kan náà tá a bá mu wàrà a ti jẹun lẹ́ẹ̀kan náà tá a bá mu wàrà a ti mu. ló fa alànà bí fi sàdúrà tiẹ̀ lọ́tọ̀ yìí pé Allahumma barik lana fi ọlọ́run bá ní fi bùkún sí wazidna min. torí oúnjẹ yìí ọ̀kan ni òun jẹ ọ ṣùgbọ́n nǹkan méjì lọ́wọ́ àníbẹ̀ jíjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mímú ń bẹ́ẹ̀ nú ẹ̀ ìyẹn wọ́mọ́ tí ààrẹ bá jẹ àmàlà àtòyọ́ ìgbé ọmọ sì dúdú ọmọdé ò sì tó jẹun yìí tí ààrẹ bá jẹ wà ọmọ sì yàtọ̀ ọmọ yìí náà ló dẹ̀ mu ojú ọ̀nà mi tún tọ́wá nípa sífàtì ṣurubi rasulillahi sallallahu alayhi kẹfà ẹ̀ á parí òun عن عمرو بن شعيب عن أبيه عن جده قال رأيت الله صلى الله عليه وسلم يسر قائما وقائدا. آه ó ti fẹ́ǹdì ohun tí kọ́ndíṣàn bá gbé wá bó la nẹ́bí ṣe máa mú nǹkan tó bá fẹ́ mu. Amr ibn Shu'aib àní àdìhì à ń jẹ̀dìhì àdìsí rẹ̀ máa ń jẹ́ daraja hasan. ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run ó mu ní dùn ó sì mu ní ó ti fẹ́ǹdì kọ́ndíṣàn tó bá wá sílẹ̀ ìfìyàn lè mú dùn yẹn lè mú ní jòkó. نعم عن ابن عباس رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم زمزم فشرب وهو قائم آه afa abdullahi ibn abbas gẹ́gẹ́ bó ti já sí pé nínú ogun mọ̀lẹ́bí wọn òun náà ní sakiyo alhujjaj ni máa fún àwọn alálàájì lómi ó ní mo fún òtítí ọlọ́run ọba ní zamzam mu fọṣẹ́ ìlú bá wà fà ẹ́m zamzam yẹn lẹ́ni tó wà ní ìdúró. ọ̀yà. ànàbẹ́ẹ̀. Ah, خفي علي رضي الله عنه بالقلب بكوز بكوز مال وهو في الرحبة فأخذ منه كفة فغسل يديه ومضمض واستنشق ومسى وجهه وذراعيه ورأسه ثم شرب منه وهو قائم ثم قال هذا وجوه من لم من لم يحدث هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعل. ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan yẹn la tó ti padà bẹ̀ wípé àlùwàlá ó lè jálù aláìdè tíyan fọwọ́ tíyan fẹ̀mẹ̀. anizel bùnùsẹ́bọ̀rọ̀ ó ní ali radiyallahu ta'ala anhu wọ́n wá gbé kí ni wọ́n ń pè ní kúùnù kúùsì yẹn ọ̀nà ìrìn àlè pé bí àgbè bí àgbè kí ni kẹfà yìí ń bẹ tó máa ń ṣe tọrùn ẹ máa ń gùn gbà kẹfà yìí ìgbà yẹn náà wọ́n fi ṣe àmàrí mọ́.

ó wá sọ báyìí pé hádà wùdó mọ́n lam yuhdith eléyìí ni àlùwàlá ẹni tí ọ̀dẹ́gbin o hákàdà ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam wọ́n ní báyìí ni mo ti rí òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe wọ́n lálùwàlá tá a wí òun náà ní àlùwàlá káfọ́ káyọ́ nínú ìtumọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ àlábẹ́ ọlọ́run fi kírun lélẹ́yìí o náà. عن انس مالك رضي الله عنه وفي طريق اخرى كان انس يتنفس في النار ثلاثه وزعم عنه Ah. Anas bin Malik ọlọ́run bá ní sí ní máa ń kíni o ó máa ń fa omi lẹ́ẹ̀mẹ́ta àdìyẹ ah, wọ́n ní Anas ó máa ń fa omi lẹ́ẹ̀mẹ́ta Anas wa lérò gan sọ̀sẹ́lẹ̀ nǹkan ní tanẹ́fàsì eh, bá fẹ́ mú fa ìkíní yóò mi síta fa kejì yóò mi síta yóò fa kẹta yóò mi síta yóò eléyìí ló fi ń lọ tìrín jù lẹ́nu tó sì fi ń ráyàn ló ń gbẹ. ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان إذا شرب تنفس مرتين. حديث eléyìí lẹ ni ibà fẹ́ mu mi ẹ méjì ni ó mi síta òun lẹ ń tẹ náà. àkàṣetà kọlẹ dàkọlà àlìyé àlàyé nàbí sọlọ àlẹ wọsọlá ọṣẹlẹbà mi fi kìrìbàtì màálàkọtì kọ ìmọ fàkúntù ìlà fìhà ọkọ sáà tuntun. tọ́ kábíṣá. ó ní àníṣòṣẹ́lá ọwọ́ létí mi ọwọ́ amúlẹ́nu kérébà yẹn a lè pè é lágbè ṣùgbọ́n àgbè yẹn lẹ́nu lóò kèé sàgbò lẹ́pẹ̀ nkàmṣà yẹn lágbò èyí ti àgbò o máa sọ pé pé kí ọba kan á ní fáàdì ni pé kẹ́bíṣà ó ní àtisọ̀sẹ́lá wọlé sí mi ọwọ́ amú ní ẹnu agbè agbè yẹn wọ́n sì dì í lẹ́nu tẹ́lẹ̀ wọ́n á sọ agbè yẹn kọ́ ànábì mú níbẹ̀ nídùú ló ti fa omi mu nínú agbè yẹn ọ̀kúntù ilẹ̀ àfihàn èmi wá lọ sí ẹnu agbè ni fọkọta àtúhù mọ wá padà gé mo fi mọ padà gé ẹnu agbè yẹn wọ́n ní agbè yẹn wọ́n ní mo ta gbà lérò pẹ̀lú kérébà yẹn òun náà ní awọ kan tí wọ́n ti pọ́n wọ́n máa ń dami sínú ẹ̀ wọ́n á ṣe bíi kèrèǹgbè báyìí wọ́n máa ń so kọ́ wọ́n á di lẹ́nu àtúntò sálẹ́ńbẹ ló ti á fọ́ omi mu orí ìdó dẹ̀ ló ti mú mbẹ́ ó fi ẹ̀yìn pé síyẹn lè bo nínú táàpù tàbí dàrí ìgbọ́n tí kòkòrò kan bí lọ jáde síyẹn lẹ́nu. so agbè yẹn omi yẹn dájú pé omi dáadáa lọ́wọ́ àmì wọ́n dẹ̀ sì di lẹ́nu tẹ́lẹ̀ awọ ni wọ́n fi ṣe é.

wípé ẹnu kí ni awọ yẹn ẹ anusosala ọmọ mi bẹ ẹnìkan wà padà gé ẹnu ni ìyàwó ọmọ sálámà padà gé ẹnu awọ yẹn tómi ó fi lè máa dà ń bẹ dáadáa ọ padà gé ìyàwó àyíṣà àyíṣà bíntu sáà dèbò nàbẹ wà kọ́ ọ́n ẹ máa mú nídùú ó ti ohun tí kọ́ndíṣàn bá gbé wa ti bẹ́ẹ̀ torí hadith wà tọ́ yìí pé ẹni yóò tọ́ bá mú mi nídùú o àfi hadithi wa ṣùgbọ́n àrífẹ́ ìmáàmù Nawawi rahimahullah nítorí wọn bá bẹ̀lẹ̀ jawazi wa sọ́kà wípé jawazu aṣọ́rbẹ́ qa'iman wa qa'ida wípé èèyàn lè mú ní kíni o ní ìdó èèyàn sì lè mú ní kíni o ní ìjòkó àgàgà zamzamu ká mú ní ìdó èèyàn wọn ló fi ń dájú. sọ̀rọ̀ téèyàn bá wà ní kọ́ndíṣàn kan àbí ibi téèyàn ó ti mú kọ̀sọ́gbọ́n tó lè dá irú àgbè tá yẹn àbí kíní awọ tá yẹn ó lè jẹ́ awọ ràkúnmí tí wọ́n máa ń pè ní sẹ́nu tí wọ́n tóbi nílá gan tí yẹn bá sọ lé nìkalẹ̀ gan wàhálà dìde kí yẹn tó sọ kalẹ̀ òǹgbẹ́ ti fẹ́ẹ̀ sí yẹn bá gan agbára yẹn gan dẹ̀lẹ̀ má kà yẹn pé kóun mu nínú ẹ̀ gan ó sì pé òun ju kóun ṣe kíni o kóun tẹ̀ máa sọ kalẹ̀ lọ wallahu ta'ala a'lam fa'lam a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ṣe yí pé agbọ́wọ́lọ́wọ́ síra wà nílẹ̀ o láfàájẹ́ kára síra yẹn ó sì pọ̀ ńlẹ̀ gidi ìdán lẹ́ájìlínà jí iná bí ha nítorí wa náà ni a ti fi lọ kó wá níbi tí wọ́n ti kó wá fún wa o ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú ká kálukú ní ọlọ́run mo jẹ ọlọ́run kò sí rọrùn fún wa tó dàtẹ̀ wa náà lè tọ́ka rẹ̀ fẹ́ni bàbá fẹ́ fi bá sọ̀rọ̀ ya àdìsí báyìí báàbù báyìí èjì báyìí nẹ́mbà báyìí òun lọ́wọ́ dákun ẹ jẹ́ ká gbìyànjú káwa náà ká ní الأول الثاني الثالث الرابع الخامس الثالث السابع الثامن نعم الأول تفضل Thank you. ìlú wọ́n sì àwọn kan sọ wípé kò ní ìskáàbù ṣùgbọ́n mi tí mo mo ṣe lè fi jẹ́ ìmúlẹ̀ o. sọrí ẹ mọ bí wọn sọ bẹ́ẹ̀ àwọn kan fi díẹ̀ múlẹ̀ tó dẹ̀ nìkan ti pè mí lábẹ́kúta wọ́n ní pé kò ní ìskáàbù táwọn pé hadith wáyé pé kullu muskirin khamr wa kullu khamrin haram gbogbo ń dọ́bà lè hún yẹn rira ó ti dọ̀tí gbogbo ọtí kẹ̀dẹ̀ rí ewọ ni àwọn ní kò lè hún yẹn rira gẹ́gẹ́ bí hadith yẹn wáyé pé gbogbo nǹkan tó wáyé pé pípọ̀ rẹ̀ ló máa mú yẹn hún rira ajá sí pé díẹ̀ rẹ̀ ní ọ̀dà wọ́n á bèrè pé díẹ̀ bá mú jù ńkọ́ wọ́n ní kò lè hún yẹn rira wọ́n wá ní pé èyí tí hún yẹn rira ihun tẹ́nìkan sọ nìyẹn o wọ́n ní wọ́n fi nǹkan sí i ni wọ́n tún fi àwọn oògùn sí ni àwọn nǹkan tí yóò fi wéra pé wọ́n tún tẹ̀ fi wọn sí lọ́tọ̀ ṣùgbọ́n pé ṣíṣe tí wọ́n ń ṣe tí wọ́n mú bàbá yẹn àti kílẹ̀kọ rẹ̀ kagari àtàwọn nǹkan míì tó máa ń fi sìn yẹn pé kìí ṣe ìpínlẹ̀ lẹ́yìn ní máa ń yàn jìra ṣùgbọ́n àti rẹ̀ ń tọ́jà bàbá rẹ̀ kí n sì lè ní ká lọ rọ tí kà mú o ṣùgbọ́n ká tún ṣèwádìí ẹ̀ dáadáa títí láti mọ̀ báyà.

kéèyàn jẹ́ kójú rẹ̀ ọjà o àníyàn tó bá wọn ò wí bẹ́ẹ̀ tẹ̀sí gbọ́ nísì wọ́n ní kó gbèrò tútù bárabá bí tí ò kàn wọ ọlọ́run ni sọdí yéésì kìí ṣe pọ́lọ́run ló wà lọ́nìí yẹn tọ́ba yẹn kó gba Islam sọdí yéésì ó gba Islam ó dẹ̀ fẹ́ túbá nípa rìbá yẹn ó wá ní kéèyàn kọ́lẹ́tà kéèyàn kọ́lẹ́tà yẹn ó dẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹtìrú ilé àdá káfíọ ọ̀fìnrin kọ́ọ̀bù ti ṣẹ̀rí àwí kì í ṣe pé kẹfìrí tó wà ń gbèkùn ni ṣẹ̀rí àní ta lọ pin mùsùlùmí ẹgbẹ́ wa tó wà ní gbèkùn tí ọ̀rọ̀ gbọ́n tí ó fi là irú ẹnìyẹn ni wọ́n fẹ́ kárìn lọ́wọ́ ojú rẹ̀ já ìyẹn ní kọ́lọ̀ bẹ́ẹ̀ lòmíì tí òun náà tún lè kọ́ kó bá kọ́. egun ẹdún. gbogbo ẹ̀ náà ti kó sí gbogbo ohun tó bá ṣe yí kó máa ta ko ohun tó wà nù lànà ẹ̀sìn ìyẹn wá ń ta nǹkan tí wọ́n fẹ́ lò fún tíyẹn sì mọ̀ ọ̀dà kí yẹn sọ pé ah, mi ní lè ta léyìn e fún tọ́ba tún dìgbà mi tẹ́ bá fẹ́ ra kẹ̀kẹ́ sí mi ìyájọ́ wọn bá fẹ́ jẹ́ oríṣi kìí ṣe haram ní kẹtẹ wà fẹ́lẹ́gùn tó fẹ́ jẹ́ adéṣì kẹsì kìí ṣe haram ní kẹtẹ wà fẹ́lóró tó fẹ́ jẹ́ èsì wọ̀ rárá tó fẹ́ jẹ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ibi nǹkan tó fẹ́ fi ṣe nìyẹn adéṣì kẹsì ẹ̀ sì mọ̀ kìí ṣe pé ẹsẹ̀ irọ́ ó yẹ yín dáadáa nílẹ̀ àgbà fáwọn àfáàsì kẹ̀mí bíbà wà báyìí pé báàbù títa ṣàyínrù jẹrù fẹ́ni sọ́fẹ́ fi sọ́tì. náà fi kẹ̀dí mo ti di báàbù wa nù sọ̀rọ̀ àbẹ́. náà fi ń sọ̀rọ̀ àwọn ẹ̀ pé haram ni èèyàn gbọ́dọ̀ ta tíyàn bá ti mọ̀ tíyàn ọba mọ́ ẹsẹ̀ fún un. àríkùn sọ̀rọ̀. ẹ wọn kẹfẹ fi sàkọlé kíbla ni akọjú lọ tíyẹn bá tiẹ̀ dé hárọ̀mù ní mọ́kà ẹ̀yìn ò rí ẹ mọ̀ tíyẹn bá dẹ ẹ̀wọ̀ ẹlòmíì lọ́ba lè dá yẹn mú ó lè gbá yẹn ó lè gbá yẹn gbàkúgbà ǹjẹ́ kí ló ṣe nítorí pọ́n ẹsẹ̀ sí kíbla àbí yẹn gbé kúrán sí lẹ́lẹ́ lẹ́lẹ́ lásán ẹ já o níjà tó ní kódà tó bá yẹ kó lè dọ̀ ọ́ mú yóò lù ọ́ tó bá ti wojú ẹ̀ pé àwọn ah, yẹ kí n lè délé yìí mú yóò kẹ̀dé múra jà ní ohun líle tó fi sọ̀rọ̀ tẹ́ fi jà ní ohun fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti wọ́n kẹ́ fi ń wò pé àkànlé ṣùgbọ́n kò sí nǹkan kan lórí ẹ̀ bóyá kọ́ndíṣàn kan mú yẹn bóyá pajápajá mú yẹn ìyẹn ò pé kí yẹn nẹsẹ̀ àwọn kẹ́ ń wò pé kọ́ má jẹ ẹ̀fẹ̀rẹ̀ kọ́ wá kọ ẹsẹ̀ dá òdìdí kíbla abẹ́ káábà tó di yẹn sìn àkànlé lásán tó di yẹn ọ̀rọ̀ àárín nẹ́sù tó wá lórí ẹ̀ nẹ́sù tó wá wọn ní pé dáa bá fẹ́ gbọ́n ọ̀sẹ̀ ká má kọjú dá kíbla ká sì má kẹ́yìn dá má lè jídúró ní òye mi. ọ̀sítọ̀ ọ̀rọ̀ wẹ́ mẹ́ ìwẹ̀ òkín sẹ̀gbìn díẹ̀ àwọn alákẹ́ máa ń lọ sẹ̀gbìn sílé wẹ̀ ọ ti yẹ kò sítọ̀ ọ̀rọ̀ wẹ́ mẹ́ mi ò yẹn rí ọkọ̀ ojú okay. kọ̀ọ̀lìlù àkọ́ sí habibu mẹ́ kọ̀ọ̀lìlù ni àkọ́ sí kọ̀ọ̀lìlù ayò náà. Alexander Lavakas. Hmm. àfẹ́rí ẹni tí ó ti ṣe nìkà yẹn ni pé ọ tọrọ ìyàwó yẹn dáadáa ṣùgbọ́n ara ò le láti sì náwó àbí. afúnra ẹni lóyún ok a lọ tún ṣe ń gbò tí yé yóò lọ bá wọn pé tó ń fẹ́ fẹ́ ọmọ yìí dáadáa o àbẹ́ẹ̀ sọ wọn á tún mi ìjókòó fún pé àfàá fún ọ tó sì ìwàlímọ̀ rẹ̀ ráńpẹ́ ó fi má fi rẹ̀ sẹ̀sí abẹ́ tíkẹ́ẹ̀tì pé kéṣe èèyàn bíi márùn-ún àbí èèyàn mẹ́wàá àwọn kan bá jẹrin yẹn tó ìyá ọjà tí kò náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ti padà bẹ̀rẹ̀ pẹ̀lú nìka àtọ́ lálàáfíà gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ pé àdúrà ẹ̀bùn náà fásitì. tòtí kéèyàn máa wò ní rẹ̀ bẹ́ẹ̀ pé bàbá àjọ mi àkọ́kọ́ yẹn náà lèèyàn ṣèbí ìyẹn lè gbé gbèsè àyẹ̀kọ́ burú. náà maaleykum salaam salaam wọ́n ti ṣe. Aha. Uh-huh.

kéèyàn máa ń kóra rẹ̀ si wàhálà nípa ilé yẹn asúlù ilé yẹn nìkan ẹrẹ́ sọ yẹn ó ti ẹ̀yìn ẹrẹ́ sọ yẹn ti ó ti wọ yẹ́sì ọlọ́lé ọtí kan ni ok oh yes kéèyàn rẹ sọ yẹn lásán ẹ téèyàn sì wà nípò jàhálà bí wọn ti sọ kó rí bẹyẹn ó sì pọsibú lẹ́ẹ̀kan náà kọjá kí gbogbo aṣọ tí wọn yẹn kò ní jẹ kò tẹ ní sí kankan wọ́n bí wàá ń ta ẹ. Sálà. Aha. Uh -huh. ara ìpínlẹ̀ ni wọ́n hà kọ́kọ́ ilé yẹn kó dà ọ yàtọ̀ sí ìdáwí yẹn èyí dáwí yẹn oríṣi ló wà ìsàdó àkànlá nẹ́bí máa ń wí fọ́rọ̀ kẹrin ṣùgbọ́n èyí ọ̀la láàfin àyàn láti sọ fún wa yẹn wọn ni alihamdulilayi alladhi at'amana wa saqana wa mùsùlùmí òun lásán pé kò lálàáfíà

èèyàn dá àdáwà sẹ́ni ẹ̀ nìyẹn ẹjọ́ wákọ́ wá láyé tí ó jẹ lọ́la malik sọ̀rọ̀ tọ́lá bàkàtù. ìyẹn alákàtà alifájà ìyẹn lè wí lẹ́yìn ìrun sọ́bọ̀ a lè ṣe lẹ́yìn ìrun sọ́bọ̀ ìyẹn bá ti sálámà sùbà tán. kéèyàn ṣe náà náà. Ah! lérò wípé èèyàn lè ṣe súnà débi kan tí wọn ní ọmọ ti gba Islam fẹ́ sànẹbí níṣẹ àwọn ọ̀rá ṣe ìwọ náà wá rí ọ ti di ọ̀pàrọ̀ nìyẹn èké ni wọ́n ń gbẹ́ nìyẹn èké. Thank you.